وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني المستمعون الكرام وأخواتي المستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أدوك أفو الله الله أبا تي أسواني مسلمين ẹni tí yóò ní àkólé kan ìtẹ̀lé ojú ọ̀nà nàbì sallallahu alayhi wa sallam ẹni tí ó ní ìsojúkòkòrò ìṣẹ̀sìn pẹ̀lú ìlànà nàbì sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá tí ó ṣe wá báyìí òun náà ní ọlọ́wọ́n bá tí a dúpẹ́ fún. a jẹ́rìí pé kò sí ẹ̀dá kankan tó tọ́ láti máa fún ní ìjọsìn àyàfi ọlọ́run ọba nìkan ṣoṣo ọba adẹ́dà la malakun muqarrab wala nabiyyun mursal atọ́gbé kò tọ́ ajẹ́rìí pé kò tọ́ láti mú àwọn màláìkà tí wọ́n jẹ́ ni tó súnmọ́ ọlọ́run ọba jùlọ ajẹ́rìí pé kò tọ́ láti mú wọn ní orogún lẹ́yìn tó ń pé a gbé fún wọn ìtọ́lẹ́tọ̀ ká gbé fún ọlọ́run ọba nìkan ṣoṣo ajẹ́rìí pé wọ́n sí àwọn nǹkan wọ̀nyí látọ̀dọ̀ wa a sì jẹ́rìí pé kò tọ́ láti mú ìkankan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ní orogún fún ọlọ́run ọba. bákan náà jẹ́rìí wípé anabi sallallahu alayhi wa sallam aṣíwájú ẹ̀dá ni a jẹ́rìí pé òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrú ọlọ́run ọba ní ṣíṣe. àlékún kí ọlọ́run àti rí ajẹ́njẹ́ tán ọlọ́run ọba àti àlàáfíà ọlọ́run ọba àti ìkẹ́ ọlọ́run ọba kọ́mọ bá nàbí sallallahu alayhi wa sallam. àtọ̀rọ̀ báyìí fún àwọn ará ilé ànábì sallallahu alayhi wa sallam náà àti àwọn sọ̀hábà nàbí sallallahu alayhi wa sallam àti gbogbo olùrìn ìjọ́ nàbí sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà. Naam, ya ikhwanana, èèyàn máa yá wa lọ́kùnrin àti lóbìnrin. Ọ̀rọ̀ tí a fẹ́ gbéyẹ̀wò lónìí, òun náà ni ọ̀rọ̀ takbiratul idayn, ọ̀rọ̀ kábàrà, eléyìí tá a máa ń ṣe níbi ẹ̀yìndù méjèèjì ẹ̀yìndù al-adha wà ẹ̀yìndù al-fitri ọdún léyà tí í ṣe ọdún ńlá wà ẹ̀yìndù al-fitri àti ọdún ìtúnú ààwẹ̀ eléyìí tí a ó súnmọ́ wa pẹ́kípẹ́kí yìí tàbí láwọn ọlá kọ́lọ̀ ọba kí ó jẹ́ kí àsìkò náà kọ́lọ̀ kó jẹ́ kí bá wa ní ayé. Salatul Idayn ìkírun yìí dìlójèjì kábàrà mélòó òun náà láṣẹ ń bẹ̀ nínú súnà anabi sallallahu alayhi wa sallam eléyìí bá yàtọ̀ gbéyàwó. nǹkan tó lè bá òun náà ni wípé aríláwùjọ tiwa yìí inú àdánwò tọ́lọ́ ọba àlekà fi kàn wá láwùjọ sí wa yìí òun náà ni pé àwọn onísọkúsọ kan ń bẹ tí wọ́n ń sọ ìsọkúsọ nípa ẹ̀sìn ọlọ́wọ́n ọba tọ́yẹ́ sí pé wọ́n ń da ẹ̀sìn ọlọ́wọ́n ọba rú intanẹ̀ka òwúrí nínú ta Islam láti jọ́ tí Ànábì sallallahu alaihi wasallam ti wáyé tó ìdínkù títí tó fi di àsìkò yìí ìtẹ́nìkan ò rírí iná làwọn wí nínú ẹ̀sìn ọlọ́wọ́n ba wọ́n ń da ẹ̀sìn ọlọ́wọ́n ba rú pẹ̀lú ìròrí wọn wọ́n ń da ẹ̀sìn ọlọ́wọ́n ba rú pẹ̀lú àìmọ̀kan wa. wọn àtàlẹ́yìn máa mẹ́nuba ọ̀rọ̀ kábàrà tá a ti níbi ìdí yìí náà wọ́n tún ní bídà wọ́n ní bídà tí wọ́n tí wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ kábàrọ̀ yìí ju méjèèjì yìí. Turba àwọn wọ̀nyí, wàláhì oníbídà ni wọ́n. Wọ́n ní àwọn bídà àtọ́pọ̀ nínú ẹrù wọn tí wọ́n ń ṣe. Bídà nínú àdìsọ́kà wọn àti bídà nínú àwọn ìbáàdà wọn kò sínú eléyìí tí wọ́n ti kó sí bídà bẹ́ẹ̀. Ìkan nínú bídà wọn òun náà làbẹ́ yẹjú lálẹ́ yìí. Lọ́sẹ̀ ẹ̀ lérí nínú tíra kẹ̀kẹ́ ẹ ti lè rí nínú lọ́dọ̀ sálàfù kẹ̀kẹ́ nínú àwọn ẹni tó ti kọjá rí wípé wọ́n máa ń fi rú ẹ̀ wọ́n máa ń ṣerú ẹ̀ lọ́ẹ̀sì ọ̀dọ́ tí wọ́n nìkan lẹ́kiri bí gbogbo nàìjíríà yìí ṣe tóbi tó yìí náà àti ní gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́ tí mo wí ẹ̀ lẹ́yìn ní kẹ̀kẹ́ tẹ́tí ṣe kábàárẹ̀ yọ kan níyì wọ́lọ́ yàtọ̀rọ̀ jàbátà àbáwọn ẹlẹ́yìn nìkan ẹ pé rán ni mò ń pa ẹ ṣe ní ṣáàṣì káàkiri gbogbo ayé ẹ sọ pé mò ń parọ́ kẹ ẹ wá ṣe rìṣáàṣì káàkiri gbogbo ayé kò sí ẹni náà on the globe lórí gbogbo lórí ilé ayé yìí yàtọ̀ fún jàbátá àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ níbi tí wọ́n bá léwé dé tàtàgòdé àwọn nìkan náà ni wọ́n náà ni wọ́n ń ṣe ànú yìí ẹ máa mú kọ́ńtì lẹ́yìn kọ̀ọ̀kan ẹ̀kọ́ bẹ̀rẹ̀ láti àwọn ìlú Islam ẹ wádìí ẹ̀ látòkè délẹ̀ wípé ń bo ni wọ́n ti ń ṣe kábàrà ẹyọ kan ní kò sí ẹ tó wá mú àwọn ìlú tó yẹ sí pé Islam ti wọbẹ̀ Islam ti wọbẹ̀ àwọn mùsùlùmí ti wà mẹ́ẹ̀ dáadáa náà ẹ máa mú lẹ́yọ kọ̀ọ̀kan ẹ máa ti wádìí ẹ lè rí ẹnì kankan lórílẹ̀ ayé ti ń ṣe àwọn yìí nìkan náà ni. ṣé báyìí àwọn àwọn alágídí ọkàn yìí nìkan náà ni wọ́n wà pẹ̀kúlíà pẹ̀lú bídà yìí. Sọ́yìnbá nìsí. Àwọn náà ni ọ̀rọ̀ wípé wọ́n ní kábàárà ẹ̀yọ kan péré òun náà ló tọ́ka máa ṣe níyìn. Wọ́n ní méje lákọ̀ọ́kọ́ yẹn márùn-ún lẹ́lẹ́ẹ̀kejì tá a máa ń ṣe yẹn wọ́n ní kọ̀bá súnà mu. ní kọ̀bá súnà Àfa àwọn yìí àbáàdì lòun náà sì he ìròyìn burúkú yìí kéde pé láti ìpìlẹ̀ kéde pé bóun náà ṣe rí rè àdánwò ló dé bá tó fi jẹun yóò tán tí wọ́n wá bẹ́kùnbẹ́kùn kiri tó na wọ́n rí ìrékùrè tó wá jáde lọ́rùn ó sì gbé láwọn ọmọ lẹ́yìn ẹ̀ lọ́wọ́ wọ́n ti gbà wọ́n ti gbé káàkiri bẹ́ẹ̀ síbẹ̀ níbi nígbà tó yẹ sí pé ìròrí tó bá ti gbé wá báyìí òun náà ni wọ́n gbà lẹ́sìn tó sì máa fọ́n káàkiri wọ́n sì mú kankankan ní bóun náà lọ́kọ̀ rẹ̀ wọ́n mú kankankan àwọn èyí yóò sì máa takẹgbẹ́ mo sì fi ọlọ́run bá tọ́ já mi búra wípé wọ́n ń pè yẹn ní ẹlẹ́gbẹ́ láyé àwọn gan làkọ́kọ́ ẹlẹ́gbẹ́ tó burú jù ẹgbẹ́ burúkú lẹgbẹ́ ni wàláì ẹgbẹ́ ẹgbẹ́ kajàkujàku ni wàláì èmi ò tí iri tí ì rí wọn rí láyé wàláì ẹni tí mo máa ń tẹnu yọ tí mo ti ń o lẹ́nu ọjọ́ mẹ́ta tó lu ààrẹ náà dáyé yìí o èmi tí ì rí àwọn eléyìí rí láyé so kọ́lọ̀ bá lè gẹ́lá kó sànú wa sànú àwa náà. náà wọ́n ní ọ̀tọ́ ká máa ṣe kábàrà méje lákọ̀ọ́kọ́ márùn-ún lẹ́lẹ́kejì ẹgẹ́ bá yìí ṣe mà tí wọ́n ti gbé gbogbo tíra fífi tí a bá ń gbé tẹ́ máa bá ń bẹ̀ òun náà ni pé tábà kírun yìí àtọ́dún léyà ni o àtọ́dún àwẹ̀ ni o báwo la ṣe máa ń kí jàmá a ṣe kábàrà méje lákọ̀ọ́kọ́ a dẹ̀ ṣe kábàrà mẹ́rùn lẹ́lẹ́kejì bá a ṣe máa ń ṣe nìyẹn ṣé bá rí bi àmọ́ pé ká wá ṣe kábàárà ẹyọ kan ní yìí kò sí tíra náà tẹ́lẹ̀ gbé kalẹ̀ tí ó discourse yẹ pé ọ̀dà inú tíra wo láti rí kàbẹ́ kò sí tíra kẹ́kẹ́ wà lọ́yìn àfi fatuwa àgbákò tí àbáwọn pàṣẹ tẹ́bá ní bọ́lẹ̀ tílé rí owó fún kẹ́sẹ̀tì kẹ́sẹ̀tì wo tẹ́tà náà bí pé a ẹ́ àbíkẹ́lẹ̀ yìí sọ àbí ṣe ṣébíkẹ́lẹ̀ yìí dàbà táwọn ọ̀gá yìí ṣe náà ni. a nínú tíra wo ló ti kà náà àwa náà fẹ́ mọ ibi tó ti kà káwa náà kà mẹ́ àbí. bí ẹ bá ti yé wa tó aláwọ̀ àbá àtàgbé lọ fún tí wọ́n sọ a wa àbí tọ́wọ́ bẹ́ẹ̀ dàrú wa lọ́wọ́ àwọn àbá ẹ̀rà ẹ̀rọ kẹ́ ẹ bá sọ tíra yìí o àràmàǹdà tíra kan tó tí àbàtà tó ṣẹ̀ṣẹ̀ o gbẹ́dẹ̀ rẹ̀ àmọ́ ìmọ̀kí ẹ́ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bó bínú wa tó bẹ̀ kámọ̀ wá rí kámọ̀ wá rí ibi tá lọ́kọ́ so kan ni tí ò lákọọ́lẹ̀ kí wàá máa ń gbára lé jama nǹkan tó máa ń gbára lé tó fi ní ìyẹ̀gbọ́dọ̀ sí kábàrà méje lákọ̀ọ́kọ́ kó wọ́n ní nítorí pé àwọn ahadith pé gbogbo hadith tí wọ́n gbà wá látọ̀dọ̀ ànábì wípé ká ṣe kábàrà méje ní alákọ̀ọ́kọ́ ká ṣe márùn-ún lẹ́lẹ́kejì wọ́n ní gbogbo hadith yìí kò lálàáfíà tọ̀ wọ́n ní kò lálàáfíà kí ni nǹkan tó gbára lé nǹkan tó gbára lé òun náà ni qawlu إمام أحمد رحمه الله تعالى إمام أحمد ليس يروى ليس يروى في التكبير في العيدين حديث صحيح عن النبي صلى الله عليه وسلم إمام أحمد نوى بايك بواكا كان نقا يوم كاكبالي نبي عيدي مجيجي wọn gba ẹgbà wá kankan tó lálàáfíà nípa rẹ̀ wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam. èyí tó ń pè Imam Ahmad ń jẹ́ kó láyé pé gbogbo ẹgbà wá tó ń gbà wá látọ̀dọ̀ anábì nípa iye kábàrà tá a ṣe ní ìdù méjèèjì pé gbogbo ẹgbà wá tó gbà látọ̀dọ̀ anábì o àwọn ẹgbà wá yẹ̀ wá sí ò lálàáfíà ni àwọn ẹgbà wá yìí àwọn ẹgbà wá sí ò lálàáfíà ni. Naam. Naam nǹkan tí Imam Ahmad sọ nìyẹn so pẹ̀lú eléyìí báyìí ìbẹ̀rẹ̀ làwọn náà wá dúró sí pé ọ̀dà ẹ má ee <laughs> o Imam Ahmad tó sọ̀rọ̀ yìí ẹ wá béèrè pé ìgbà tí Imam Ahmad sọ̀rọ̀ kí wá ní mọ́sílì Imam Ahmad Imam Ahmad wá gbà pé àmọ́ súnà ni o súnà ni ká ṣe méje lákọ̀ọ́kọ́ márùn-ún lẹ́ẹ̀kejì kí wá ní Imam Ahmad lò. ẹ̀rí tí màmá amadu lò à ń bọ̀ wá síbẹ̀ o ẹ̀rí ẹ̀rí tí màmá amadu lò pẹ̀lú ògbọ́n ọlọ́run bá ẹ̀rí ẹ̀rí tí màmá ahmed lò ẹ̀rí pé mo sọ bá mú nǹkan kan lọ́dọ̀ bá rò fẹ́ ju yẹn máa ń tẹnu yẹn wọ́n kàn mú kan ẹ̀mọ̀ bíi bí kẹ́sìn sáfẹ́ fi kẹ́sìn di arú da nǹkan rú báwọn yẹn lójú ẹjọ́ náà hey ọ̀tọ̀ ní nǹkan táwọn afọ́ ọmọ sọ ọ̀tọ̀ ní nǹkan táwọn ilé ọmọ rán lọ nǹkan tí mọ́mọ́ ahmed ń sọ àwọn ń sọ̀rọ̀ nípa àwọn ẹ̀gbà wa àwọn ahadith tí wọ́n gbà wá látọ̀rọ̀ ànábì tí wọ́n fi ti sọ́dọ̀ ànábì nípa àwọn iye òǹkà kábàrà káṣe ní imam ahmed nígbà táwọn ẹgbẹ́ gbogbo àwọn ahadith yẹn yẹ̀wò wọ́n láwọn orí kankan lọ tó lálàáfíà. ahmed muhammad mad wá gbà yí pé àmọ́ súnà o òun ni káṣe méje lákọ̀ọ́kọ́ káṣe márùn-ún wọ́n ní nígbà tí òṣìṣẹ́ àti ìkẹ̀kẹ́ tọ́lẹ́tẹ̀lẹ́ látọ̀dọ̀ ànábì òun ajẹ́ sí pé ọ̀rọ̀ mẹ́ta mẹ́jù wọ́n sọ sápò ara wọn nù ajẹ́ sí pé èèyàn gbọ́dọ̀ ṣe méje lápò mélòó wá lè yọ máa ṣe wọ́n lẹ́yọ kan ọ̀dà àdìsí wo wá lọ́tọ́ wá lọ́tọ́ rà lẹ́bi tó ní ká máa kan ẹyọ sẹ́yìn padà sọ ní ká máa ṣe o àdìsí wo lọ sọ bẹ́ẹ̀. ah subhanallah wàlláhi kò sẹ́ni kankan àwọn àníyàn yẹ ọkàn báyìí tàbí sọ bẹ́ẹ̀. na kódà mọ̀ ojú rẹ̀ ẹ̀jẹ̀ òun kódà mọ̀ pé àbí ìdàgbélẹ̀ ọ̀hún tó burú jù láyé àbí tó burú jù láyé mọ́ ẹ̀yìn ẹ̀yọ́ kẹ́ láti pé àpé mọ̀ọ́dún èyí náà ti ẹ̀rọ pé bọ́yá sọ̀hí kò sẹ́yọ kárá ìfẹ́ nú pọ́nbélé gàbádáyà òun wọ́n gbámú ẹ pé kílẹ̀ rí wọn. wọ́n nígbà tí òṣìṣẹ́ sáájú ìṣúná tó sáńtọ́ tọ́lá làáfíà o. tí wọ́n ní sẹ́bi wá ní ká máa tẹ́wọ́ kan wọ́n ní ẹ áàdà padà sí kílẹ̀ ni. áàdà padà sí kílẹ̀. ìwọ wọn lọ máa pilẹ̀ ìwọ lọ máa pilẹ̀ sí tó wọ́n bá dàbí ẹ̀yọ́ ní máa pilẹ̀ sí. torí kẹta ń pè ní pilẹ̀ ni pé áàdà padà sí ayé ànẹ́bí bánẹ́bí ṣe ṣe tẹ́ pé àwọn tẹ́bá wà láyé ànẹ́bí tẹ́bá rí ànẹ́bí sojú àwọn ni ó sọ̀kùnlẹ̀ sí fún wa tó bí ìpìlẹ̀ sí ojú wọn ló ṣe àwọn ní ìpìlẹ̀ tí tó jí wọn náà bẹ́ẹ̀ ti ṣe bẹ̀rẹ̀ àwọn ní ọ̀sán ìpìlẹ̀ tí wà kìí ṣe eléyìí tí ò tí ì pé ọgọ́ta ọdún yìí ẹ̀ẹ́dì ọ̀rẹ́ náà ni ó máa sọ ìpìlẹ̀ tí fún wa ni ó máa sọ ìpìlẹ̀ tí tí ẹ bá fẹ́ fún wa ní ìpìlẹ̀ tí wọ́n gbọ́dọ̀ fún wa lẹ́rìí ní lọ́sọ̀dọ̀ àwọn tó gbé ìpìlẹ̀ tí ìṣojú wọn àwọn náà wàá sọ pé a nípìlẹ̀ o bí o bí nǹkan ìṣe wà rí. àwa bí wọ́n lè rí pé ìpìlẹ̀ wo ṣe lẹ́gbẹ̀dá padà sí náà sẹ́mi pẹ́ pẹ̀lú gàdá sọ yìí omi pàwọn ẹ̀rọ ọ̀sẹ̀ di gẹ́gẹ́ ní kásẹ̀ ọ̀kan wọ́n wá ní àdá padà sí ìpìlẹ̀ ìpìlẹ̀ wọn bẹ ìtẹ́fẹ́sẹ̀ o èyí á sùn lẹ́sùn bẹ́ẹ̀. wọ́n fẹ́ kọ́ta wọ́n fẹ́ wọn ìrún ìbáṣẹṣẹ kábàrà yìí pẹ̀lú àwọn àrùn yòókù tó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí fẹ́ ṣe ìyá sùn. sẹ́wárí ẹni tó fẹ́ ṣe ìyá nígbà tí kéwú òye pọ́blẹ́mù lẹ́yìn sẹ́ni tó fẹ́ ṣe ìyá ó bùkátà gẹ́gẹ́ alùmọ̀kọ́f nítorí ọ̀fẹ́ wọn ó gbé kalẹ̀ báyìí ìdájọ́ ẹ̀sìn tó fẹ́ wọn alùmọ̀kọ́f tó àlẹ́ yìí nítorí fẹ́ wọn ìdájọ́ ẹ̀sìn lé lórí ó gbé méjì kalẹ̀. kó tó wá lè ṣe ìyáàsì nǹkan pẹ̀lú nǹkan ọ̀fẹ́ fi wọn sáwọn nǹkan àti kí nǹkan yẹn dọ́gba ọfẹ́ fi nǹkan jọ nǹkan ọfẹ́ fi nǹkan ọfẹ́ fi ọfẹ́ fi wọn nǹkan wá fẹ́ mú ìdájọ́ rẹ̀ wá fún nǹkan méjèèjì gbọ́dọ̀ dọ́gba nínú òfin síyáàsì yẹn kí ẹ tó lè sọ pé à ẹ jà nǹkan báyìí padà síbi báyìí ẹ wò pé ibi tẹ fẹ́ jà padà sí yẹn ìjọ jọra wọn pẹ̀lú tẹ fẹ́ jà padà síbẹ̀. kò yẹ báyìí àwọn béèrè pé ìpìlẹ̀ wo láàdá padà sí àkọ́kọ́ ni pé sọ̀lájú lè dé ìròyìn ìdí méjèèjì náà fìlà ní kìí sọ̀rọ̀ ẹ̀ tẹ́ bá fẹ́ jà padà ẹ̀ jà padà sí ìpìlẹ̀ náà fìlà ní ẹ̀ ní jà padà sí ìpìlẹ̀ ọ̀rọ̀ yẹn nígbà táwọn dá padà wọ́n dá padà sí ìpìlẹ̀ ọ̀rọ̀ yẹn wọ́n ní tábàrà yọ kẹta ń ṣe bí àwọn ọmọ yòókù náà lámọ̀ síbẹ̀. irun méjèèjì yóò jọra wọn wọ́n ní ẹ kò sí yàtọ̀ láàrin irun ọ̀rọ̀ yà sí irun náfìlà níbi adájú ọ̀ka níbi adájú tẹ̀kìlẹ̀rọ̀ níbi òǹkà tábàrà tásì àní òkè. sẹ́nẹ́fìlà wo lẹ̀ wúlò gbogbo ẹ̀ torí náfìlà pọ̀ ṣé àwọn náfìlà àrọ̀wátì tá a máa ń kí lẹ́yìn ìrun lẹ́ ń sọ ni tó bá yẹ pé ẹ̀ lẹ́ ń sọ àti ìrun ọ̀rẹ́ yẹn àtàwọn náfìlà yẹn kò sí kẹ́kẹ́ tọ́jọ ìrun yìí ju méjèèjì bẹ́ẹ̀ kí ló fà á. ó ní pé kò sí kò sí ń tẹ́ ẹ lè fi ìrun yìí ìwé náà àwọn àrùn yòókù tẹ́lẹ̀ tẹ́sí yáàsù ẹ̀ lé lórí ní tó àdẹ̀ ah, kí n ṣe ìkọ́ máa ń bẹ̀ àbí. ẹ̀yin wá bẹ́ẹ̀ fi ṣe ti yáàtú àwọn àrùn bẹ́ẹ̀ pé á ṣe àpèrún á ṣe kọ́ mọ̀. ẹ̀bẹ̀ fi ṣe ti yáàtú ẹ̀bẹ̀ fi ti yáàtú yẹn ẹ̀bẹ̀ fi kọ́ ta ẹ̀bẹ̀ fi wọn ìrún tó ẹ pé á ṣe àpèrún bẹ́ẹ̀ á tún wá ṣe ìkọ́ mọ̀. sọ̀rọ̀ pé tó bá ti rí báyẹn kò sí jíjẹ́ ti yá. torí pé ilé ní ìyáàtú máa ń fárì ẹ̀bẹ̀ àwọn nǹkan tí nǹkan yẹn yàtọ̀ lọ́dọ̀ gbogbo lọ́dọ̀ gbogbo àwọn òṣèlú yúnà ayé kò wọlé káṣe kìí àti àìsárì ẹgbẹ́ wọn nǹkan ẹgbẹ́ mi nǹkan wọn nǹkan ẹgbẹ́ mi nǹkan jọ nǹkan tí nǹkan yàn wá jọra wọn. ibo wọn ti gbàrú ẹ tá a bá ti lè rí nítorí kò péyà láàrin méjèèjì tí òjò jọra wọn kìí àti yàn wọlé wọn. ok ṣé náà bí làlẹ́ lẹ́mẹ́dá padà sí àwọn náà bí là àwọn àjọ pẹ̀lú ọ̀dà àwọn náfìlà àtẹ́fẹ́já padà sí náà ẹni wọ́n ètò ìrọ́bẹ̀ àdúgbò ti kọ́ mọ̀ ókè náfìlà ti sẹ́yìn ẹ̀yìndẹ́yìn wọ́n máa ń ṣe kútùbà ńbẹ́ ṣé náfìlà àwọn yòókù jábẹ́ bí wọ̀nyẹ tó ń ṣe kútùbà ńbẹ́ ẹ̀ níbi wọn lẹ́yìn tó ń bẹ́ wọ̀nyẹ ṣe kútùbà níbi àwọn náfìlà yòókù jábẹ́já padà sí rẹ̀ irú tó fẹ́ jọ sọ̀ láti rẹ̀ ìdẹ́yìn tẹ́ fẹ́ lè dá padà sí jù ìrun méjì ni wọ́n sì tún jọra wọn pẹ̀lú sọ̀látù nàìjíríà ìrun alákọ̀ọ́kọ́ sọ̀látù júmọ́ ẹlẹ́ẹ̀kejì sọ̀látù jánásà méjèèjì yẹn ìkẹjẹ nẹfìlà ìkẹjẹ ọ̀ràn yẹn méjèèjì yẹn náà fẹ́ jọ díẹ̀ díẹ̀ tó ń ti bẹ́ẹ̀ wọ́n tún yàtọ̀ àrí párìkù láàrin méjèèjì àrí tó sì òfin ya méjèèjì tó ẹ̀ léṣe ti yàtọ̀ pẹ̀lú sọ̀rọ̀tù jùmọ̀ àti lọ́ba nítorí pé sọ̀rọ̀tù lè dé wọn kì í pèrò ńlẹ̀ wọn kì í ṣe kọ́mọ̀ sọ̀rọ̀tù jùmọ̀ wọn máa ń pèrò wọn máa ń ṣe kọ́mọ̀ àjẹpẹ́ ẹ̀ lè kọ́ sàtọ̀ ẹ̀ lè wọn sọ̀rọ̀tù lè dé ní pẹ̀lú sọ̀rọ̀tù sọ̀rọ̀tù jùmọ̀ àlàyé tó pé wọ́n ti yàtọ̀ fún síra wọn ìyá tó máa ń parí kìlọ́mọ̀ jẹ́ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì sọ̀látù lẹ́yìn sọ̀látù juma á ṣe kútùbà síwájú ká tó kírun ni sọ̀látù lẹ́yìn dé ìrun láàkọ́ kí ká tó ṣe kútùbà ẹ̀rí pé ẹtúrí ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kejì tẹ́ẹ̀fìlẹ̀ tẹ́ẹ̀fìlẹ̀ kọ́ sára wọn tẹ́ẹ̀fìlẹ̀ fún owó ra wọn rárá tẹ́ẹ̀fìlẹ̀ dá wọn padà síkìlì ara wọn wọn ètè pìlẹ̀ kan náà wọn wá láti ìkẹ́ náà wọn jọra wọn àti pé kọjọ ọdún ara yìí níta ẹni lè fi wé òun náà ní sọlátù jánásà sọlátù jánásà náà à ní pèrò à ní ṣe fọ́ọ̀mù àbí àmọ́ ibi tí òun ti lọ sọlátù jánásà ni pé à ṣe kútùbà ń bí eléyìí láì à ní ṣe kútùbà ní sọlátù jánásà sọlátù jánásà ti ń tẹ́ bá ní ìpìlẹ̀ ẹ̀rún ní pé kájà ìpìlẹ̀ ẹ̀rún ní kábàrà ẹ̀yọkẹ̀ kí ló tó fi wá jẹ́ pé sọlátù tàbá fẹ́ dá padà sí kìlẹ̀ ṣe kìlẹ̀ sọ̀láṣù jánásà ládà padà sí ni torí pé sọ̀láṣù lòun náà àbí sọ̀láṣù kùtù ládà padà sí irun pé irun pé òòrùn àbóṣùpá wọ̀kọ̀ àbí sọ̀láṣù ìsìnkọ̀ àbí irun pa ń wójò àbí àwọn sọ̀làwátù sọ̀m àbáwọn òun má pàkàtí márùn-ún ìpìlẹ̀ wúlẹ́ ní kájà padà sí gan ẹ ti ọ̀nà tán tó ní abá ládàá padà sí ewu ní ìpìlẹ̀ ládàá padà sí ṣé ìpìlẹ̀ sọ láti jàǹdà ládàá padà sí ni àbí ìpìlẹ̀ sọ láti tutù àbí ìpìlẹ̀ sọ láti sọ láti nìtì fọ́ àbí ìpìlẹ̀ sọ làwọn tó kọ́ mi. lẹ́sìn pé wàlọ́ọ̀hìn àzí kò sí ìpìlẹ̀ kẹ́kẹ́ jù fẹ́ lọ ìfẹ́nu pọ́nbélé tó gbé àwọn irun sọ̀rọ̀ tó ìdé nìyẹn ọjọ́ ìkankan nù ọ̀tá ń kí rárá ọjájú òsì ẹ̀ lọ́tọ̀ ni ìdájọ́ òsì ẹ̀ sì wà lọ́tọ̀ ni. ṣé báyìí nìyí àwọn kan tó gbára lé náà rè o wàláhì kò sí ẹ̀rí kankan kò sí ẹ̀rí ọkùnrin báyìí nínú alukuraan àti nínú sunna tó ní káṣí kábàrà ẹ̀yọkan ẹ̀rọ kan tó gbára lé ẹ̀yìn mọ́ màmá ti sọ wípé gbogbo àwọn àdìsí tó wá tó ń gbà wá látọ̀dọ̀ ànẹ́bì nípa ọ̀rọ̀ yìí wọ́n ní gbogbo ọ̀la làáfíà túgbà tí o ti lálàáfíà òun yàbàtà bá ṣe ìtìhádì tiẹ̀ ọba ṣe ìtìhádì ọba fàdájọ́ fàdájọ́ payọ fún ara rẹ̀ nígbà tí o ti lálàáfíà òun ṣe o àdàpadà sí ìpìlẹ̀ ló ló ṣe o òkè náà jẹ́ mùsùlẹ́yì kódà kéde tọ́límù lẹ́yìn kò tó student of knowledge àtàgbà kan ládùúgbò àdé ọlọ́wọ́n bó kó ayọ̀ ọlọ́wọ́n bó fàfà ìmọ̀nà aláì àdéhùn ńláńlá làbá ìjẹ́fà lùmọ̀ yìí mo fọ́ ọlọ́wọ́n bá bọ́ra mo fi ọlọ́wọ́n bá tọ́jà mi bọ́ra àdéhùn ńláńlá lóbi ṣe fà lùmọ̀ yìí. torí nìkan tá à ń fa ọgbà ọlọ́run yá ni nìkan tá à ń fa ọgbà ọlọ́run yá lọ ni sẹwárí sábà fẹ́ bọ̀ tírẹ́sì pé ẹ àdìsí ọ̀la làbíyà tó tọ́ gbogbo àdìsí yẹn tó tọ́ àfa àkàwọn bẹ à ń pè ní ẹmúrú abdulmuni sẹlí àfa sunna làfa ẹmúrú abdulmuni sẹlí àwọn ẹni ṣe tíra tí mo gbé dání tíra yìí al-iradatu al-ilmiya ala tahsin mafati tahdid bima qila la yasihu fihi hadithu ta'lif amr abdulmuni sẹlí àwọn maktaba tí wọ́n tẹ ilé báyìí lọ́sẹ̀ náṣírò ẹ̀ àwọn náà pèlè ànáṣírò àwọn náà ni dárúbìyà wọ́n wà ní pọ́ńpọ̀ pọ́ńpọ̀ yẹ ìlú kan ní Egypt náà pèlè pọ́ńpọ̀ ṣé báyìí àwọn ni wọ́n tẹ kọ́pì ilé tó wà lọ́wọ́ mi tí mo fọ́tò kọ́pì jáde. al-iradat al على تحصيل مفاد التحديث لما قيل لا يصح فيه حديث أفاي عمرو عبد الملك سليم هو gbogbo àwọn àhàdìsì tí ó wá fún kábàrà yìí lóòótọ́ àwọn àhàdìsì tó wá fún pé wọ́n fi tìsọ́dà nẹ́bí fún anẹ́bí máa ń ṣe méje lákọ̀ọ́kọ́ márùn lẹ́ẹ̀kejì tí mama ahmed ní kò sí kankan tó lálàáfíà ńbẹ nígbà táwọn yẹ gbogbo ẹ̀wò látòkè nílẹ̀ àbá yìí náà wá gbìyànjú wá kó owó ẹ̀ wá wọ́n wá ní bí imam ahmed yẹ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹ bá ti wí ngẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ní lọ́dọ̀ táwọn náà àwọn náà yẹ gbogbo àwọn àhàdìsì yẹ wò lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan àwọn àmọ́ sẹ́rí ọ̀rọ̀ ìmọ̀ hadith ọ̀rọ̀ tẹ̀sí àti tẹ̀gbẹ̀yìn kásọ̀ pé hadith lálàáfíà kásọ̀ pé kọ̀ lálàáfíà ọ̀rọ̀ kan ní tó yẹ sí pé ọ̀dà gẹ́gẹ́ bí ìlú gẹ́gẹ́ ni tó bá kọjú sẹ́nìkan èyí lọ́kọ̀ sẹ́lómi kí àfa akẹ́gbìyànjú kó wá di hadith kọ́ wá rí pé hadith yóò lálàáfíà kò túmọ̀ sí pé àáfàá mi náà ò lè gbìyànjú kọ́ wádìí rẹ̀ kọ́ para rẹ̀ lè tọ́ lálàáfíà mẹ́ nítorí pé irinṣẹ́ ti wà ojú ọ̀nà yìí ti wà táwọn àfáà tí wọ́n jẹ́ olùmọ̀ nípa ìmọ̀ hadith anabi láti jẹ́ kí wọ́n lè kán lè bá gbé wá fún àdúgbò yìí eléyìí tó lálàáfíà ní ọ̀rọ̀ anabi kán lè bá yọ àwọn eléyìí tí ò lálàáfíà kán parọ́ ẹ̀ má anabi kán lè bá yọ kú àdíjú máa tẹ̀sí fake ọ̀nà ti wà tó ń rìn sọ̀káwá sọ pé nìkan wá sí ìwádìí ó ṣe research ó ṣe research ó ṣe ibi tí wájú rẹ̀ wá gbé lọ ní pé ah, ìgbà tí mo yẹ gbọ́ àdíjú yìí wo èmi ò rí kankan tó lálàáfíà mẹ́ ẹlòmínà wà wò pé òkè ọ̀dà èmi náà fẹ́ ṣe èmi náà fẹ́ ṣe research mo fẹ́ confam ká tó sọ òun náà wá bẹ̀rẹ̀ sí máa ṣe research wá ń gbéyàwó lẹ́yọ̀ kọ̀ọ̀kan wá ń gbéyàwó lẹ́yọ̀ kọ̀ọ̀kan kò túmọ̀ sí pé òun ò lè padà rí lè tọ́lá làbí àná torí pé àtẹ̀kẹ́ ní kejì wọn abara ni wọn wọn kì í ṣe màsùmù wọn kì í ṣe ní ìgbà tí ṣéèkì yìí náà táwọn náà wá gbé yẹ̀wò pé ìgbà tí mọ́mọ́ ahmed sọ yìí o pé gbogbo àdìsí nígbà wọn látọ̀rọ̀ ànábì nípa iye àyọ̀ǹkà kábàrà tá a ṣe ní pé ìmọ̀ ahmed kò sí kankan tó lálàáfíà tó wá látọ̀rọ̀ ànábì ń bẹ̀ wọ́n nígbà táwọn náà gbé yẹ̀wò látòkè délẹ̀ àwọn náà ò rí kankan tó ń bẹ̀ àti nínú gbìyànjú tí Sheikh Nasiruddin Al-Albani rahimahullahu ta'ala wọ́n kéré lọ́jọ́ orí sí wọn gidi gan kódà Sheikh Nasiruddin Al-Albani bí àfa yìí lọ́mọ wọ́n dà wọ́n tún bí ẹni tó jù wọn lọ wọ́n tún wá kéré sí Sheikh albani nínú mà àmọ́ yóò túmọ̀ sí kéèyàn kéré sí yẹn nínú ọjọ́ orí àbí kó kéré sí yẹn ní mà òun náà sì ní mà nípa ti sọ kò túmọ̀ sí pé kò lè ráìsì àbí tó náà bá nímọ̀ nípa tí ọ̀sẹ̀ tí ẹ̀sẹ̀ là ń sọ o ò ráìtì rárá o ráìtì ti ti sọ àbá yìí náà sọ amúra mú yìí láyé lónìí báyìí ka ìmọ̀ hadith a ní ti ka one to one to four ka wọn ma ní gbogbo àgbáyé lónìí a ní ti ka one to four agbọ̀dọ̀ ká wọn ma. àmọ́ nígbà tí ṣé bá bẹ láyé kò sẹ́ni tó tẹ̀ gbàtí sheikh alalibani bẹ wọn dẹ fún ní nineteen ninety nine sheikh alalibani ta wọn fún nineteen ninety nine àwọn ni first in the whole world nínú ma hadith fourth in the whole world ṣé bá ní so gbogbo àwọn àfáà ìta ń sọ yìí wọn tó kéwú lọ́dọ̀ àwọn tó kéwú lọ́dọ̀ wọn ni. naam sheikh alalibani wá ní a ìgbà táwọn gbé táwọn ti àgbéyẹ̀wò àwọn ahadith yìí o àwọn rí bíi àwọn mélòó kan tó lálàáfíà mẹ́ẹ̀ àwọn ará wọn tó lálàáfíà mẹ́ wọ́n ní pàápàá jùlọ eléyìí tí yàwá Aisha gbà wá ibi tá a ti kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni ẹ̀wọ̀n torí abẹ́nú kọjá pé òkè ṣé kò sáré kẹkẹ tó lọ́la fi alátọ̀dà dẹ́bi tòótọ́ ẹ̀yin ní òsì ṣé kalabari ní mbẹ ẹja gbọ́rọ̀ yín méjèèjì yẹn o kí lẹ̀ yín gbára lẹ́kẹ́ bí ní òsì bíkọ́ sọ̀rọ̀ bá ti ń bá yẹn ẹnìkan nìkẹ́ yí ọ̀dà ẹnìkan lọ́dà ọ̀dà ìwọ tó ní ọ̀dà sàlàyé fún wa kí lórí tó fi ní ọ̀dà ìwọ tó lọ́dà ìwọ náà sàlàyé fún wa kí lórí tó fi ọ̀rọ̀ rẹ̀ lọ́tẹ̀sùn ah, abẹ́ni tó lọ́dà yìí pẹ̀lú nǹkan tí wọ́n kó wá fún wa lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ lọ́tẹ̀sùn nǹkan tó kù táṣe nìyẹn. pẹ̀lú ògbọ́n náà bá a wà gbé tíra àwọn méjèèjì yẹ̀wò ẹ̀wò tíra àfa alákọ̀ọ́kọ́ ni ó nì ní báyìí tíra ẹlẹ́ afẹ́ ẹlẹ́ẹ̀kejì ìrùwá olùkọ́lì òun náà ń bẹ́ẹ̀ báyìí méjèèjì lákà pẹ̀lú ògbọ́n náà bá ìrùwá olùkọ́lì ìbẹ̀ni Sheikh Al-Albani ti ṣàlàyé pé ah, àwọn ẹni nìkan lálàáfíà náà hadithu náà àwọn rí eléyìí tí ó ṣe kíni o tó lálàáfíà lọ hadith náà. sẹ́wárí àti sheikh amúra bìmí sheikh amúra bìmí ìsẹ̀lì sọ́sọ yìí pé nǹkan tí màmá amadu sọ yẹn sọ pé gbogbo àdìsí sọ wá látọ̀dọ̀ ànẹ́bì táwọn náà gbà yìí pé nǹkan tí màmá amadu sọ yẹn correct pé kò ní nǹkan tó lálàáfíà. àwọn náà gbà yìí pé àwọn náà wá tó gbà yìí pé àmọ́ súnà ní ká ṣe méje lákọ̀ọ́kọ́ kátó àní òsẹ́ni wàláì kò sẹ́ni tọ́jú ìjàbàtà kò sẹ́ni náà sọ pé àbẹ́yà àbáyé lọ́sọ̀ọ́ òun náà fẹ́ mú ọ̀tọ̀ ní táwọn abátẹ́rí kí ẹ sọ pé hadith ọ̀làlàbíà ń gbà mí pé àwọn hadith tó wá ìrìnlẹ̀ ọ̀làlàbíà kò túmọ̀ sí pé kí kí sanadu hadith ọ̀làlàbíà kò túmọ̀ sí pé mẹ́túrú ọ̀làlàbíà bá kò yí àwọn eléyìí o e, oníṣẹ́ òun sì ni muhadith àmọ̀dárì muhadith rẹ o mọ̀hádìsì tí o lè dá dídì kà wàláì àríyá bàtà ń ka àdìsì sọ kàdìsì tó gbé síwájú báyìí bí ìṣe máa ń kanu ìyàwó Àìṣà sọ pé nǹkan mẹ́ta kan bẹ manhajata kun bi hinna ẹni tó bá sọ nǹkan mẹ́ta fún yẹn fún ẹni sọ fakọti ayọ̀dọ̀ ma alalahi fariya àbótó yóò tó wá jáde ma fari firiya nípa firiya báwo ni firiya ti papọ̀ ó fariya wàláì abóòtú wa máa ń tẹnu mọ́ parí yá ìwọ ṣé mo á dìbò yóò kò ní ká mẹ́tìrù èyàn tí ò ní ká mẹ́tìrù wàlá àní nka àdìsí ìjọ kan àwọn àdìsí ìjọ síwájú lè lè bá nka àdìsí ìjọ kan àdìsí ìjìbá àdìsí kí a máa sọ̀rọ̀ ọmọ ìyá yẹn lẹ́yìn tí àyíṣà rí ẹnìkan tó tó kúrú tí àyíṣà wọn ti bá nàbí ẹni tó kúrú báyìí anábì náà tó dé ṣe yí bọmọ ìyá rẹ àyíṣà wọn ni à síbi nǹkan tó wà lára ẹni mọ́tò anábì níbẹ̀ ni nǹkan tó wà lára ẹ̀ náà ni ríbà òun náà lọ̀rọ̀ ẹ̀yàn náà ni kí ẹ máa ṣe ríbà ọmọ ìyá yẹn arabi sọlọ sọlọ sọ pé nǹkan ẹ̀rọ fi hì máa takú arabi ń tí bá ń bẹ lára rẹ̀ arábìnrin tẹ̀yẹ̀ máa sọ ní tẹ̀mẹ́lá ọmọ ìyá rẹ̀ fakọ́d rigtabtahu fakọ́d rigtabtahu. ní abáàká fakọ́d rigtabtahu làbáàká. fakọ́dir rigtabtahu fakọ́dir kọ́dir yìí tábà ní kéde gitaka yìí tábà fàkọ́lì tàbùtàhù abáni fàkọ́lì jì tàbùtàhù wà ilà yàgò bí arábìnrin tí ọ̀fà ti wá sí lára ẹ̀ fàkọ́lì bàhátàhù abáni fàkọ́lì búhùtàhù ọwọ́ oṣù wọn gẹ́gẹ́ nínú sọ́rùkù kò sóṣùn wọn tó wọlé sí mọ̀hájìdù nfa mọ̀hájìdù aláàdì dára náà mímọ́ ìdé ọlọ́run sànù wa muhadi ìgbìmọ̀ tó ti fẹ́ sàlàyé fún wa báyìí o. naam àwa wo méjèèjì a rí wípé sheikh Albani sọ wípé ó ń bẹ ẹnu ẹ̀tọ́ lálàáfíà sheikh amra abdulmani sọ pé ó ń bẹ pé kò sí kankan bẹ ẹ̀tọ́ lálàáfíà mo sọ pé sheikh amra abdulmani pẹ̀lú ìmúta sọ yìí àwọn náà gbà wípé méje ni káṣe méje lákọ̀ọ́kọ́ káṣe márùn lẹ́lẹ́kejì òun ni súnà kí ni wọ́n lò kí lẹ̀rí tí wọ́n lò ẹ̀rí òun gẹ́gẹ́ àwa náà lò ẹ̀rí òun lélẹ́yìí tako ó sì lálàáfíà dọ́gba gbogbo ayé ló ń gẹ́ sí abẹ́rẹ́ ẹlẹ́ta lẹ́nu ìpadà òun gẹ́ pàpọ̀ lálàáfíà yàtọ̀ fáwọn méjèèjì tọ́dọ̀ ànẹ́bí yìí o. mo wá sọ yí pé tẹ̀rí kí mẹ́tínù àmì kí tánẹ̀tì kí atánẹ̀tì wà ní ìtumọ̀ lálàáfíà kò túmọ̀ sí kí mẹ́tínù lálàáfíà bá kò túmọ̀ sí pé mẹ́tìrì náà lálàáfíà wọ́n sọ wípé báyìí sanad láyé tẹ́lìmọ̀ báyìí mẹ́tìrì kí sanad wà kọ́mọ́ lálàáfíà kò sọ wípé mẹ́tìrì náà lálàáfíà kò yé kò yé gbogbo ẹni táwọn yìí ó sì ní àwọn ọmọ ẹ̀rọ kọ farabalẹ̀ ní o kò bá kọ́ musa àdìsí lọ́dọ̀ mi wọlé ah, musa àdìsí wọlé gbọ́dọ̀ bí ẹyin wọ́ ìwọ bá yẹ pé bá ní ìsíwájú kan ẹ ò rí kan kò yẹ báyìí kí lọ mọ̀ dodo lọ. so sẹ́wájú bákan náà ṣe é sọ́mọ́ sọ pé dọ́àfù bẹnu hadith dọ́àfù yàtọ̀ síra wọn sọ́mọ́ ní hadith lẹ̀ ani sadiru ban hadith tó lẹ̀ gan ani yasiru ban dọ́àfù tó fúyẹ́ pẹ́ẹ́tẹ́ òun gba òun gbájò ó gbọ́ ajé ó gbóògùn àwọn gbáàbù kan bẹ kò gbóògùn kò kò gbàgbó òun lágbára gan kò kò níwòsàn bẹ̀tẹ̀ àwọn báàbù kan bẹ tó níwòsàn tó táwọn bá ti gbogbo ọyìn gbogbo ọyìn gbogbo báyìí wọn mọ̀ pé ha ah, báàbù oríṣiríṣi nítorí ẹgbẹ́ àti àwọn abọ́ni dọ̀yìnbù dídàn àdìsí yé ó ní agbára báàbù rẹ̀ ní agbára gan síra ní tó bí àtìlámù bọ̀yìn púpọ̀ dáadáa ní ẹ̀kọ́ra lẹ́tà láyé náà tẹ́rírù nǹkan tó tẹ̀lẹ̀ mí báyìí nìyẹn. Ìwáyà tí Aisha ta fẹ́ kà yìí, ẹn tó jẹ́ pọ́blẹ́mù mbẹ̀, Ibn Lahira ni. Ibn Lahira òun ló jẹ́ pọ́blẹ́mù nínú ìwáyà Aisha ta fẹ́ kà yìí. Nǹkan méjì ló dẹ̀ ṣẹlẹ̀ sí Ibn Lahira nǹkan alákọ̀ọ́kọ́ òun ni pé mọ̀tálì tó ni èèyàn kan ní fẹ́ẹ́ pé ìhá nǹkan rẹ̀ padà lẹ tó pé ìsìlá ògùn máa ń tẹlẹ̀ sí ìyẹn gbà mí nínú làákàyè tó bá yẹ pé ní tí máa ń hàn nǹkan sọpọlọ ni ìsìlá ògùn tẹlẹ̀ sí nínú làákàyè bóyá tó bá dàgbà téèyàn bá dàgbà débi kan ìyẹn máa já àbí tó bá ti débẹ̀ àwọn afọ́n ní hadith òní ẹ̀ má gba hadith lọ́dọ̀ ẹ̀ mọ́ torí pé ìgbà tí ti tó ń àwọn àfáà ní hadith tí bá dàgbà dé bẹ̀rẹ̀ wọn gbé pamọ́ ni wọn ní jẹ́ káwọn yẹn gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ kọ́n bá lọ wíwú kú yìí náà ìgbà míì ìlàsùn jẹ́ máa ń jẹ́ tọ́jú pé èèyàn fẹ́ máa ń kọ̀ nǹkan lẹ̀ sínú òwe ni kọ́ wá jẹ́ pé bóyá ìṣẹ̀lẹ̀ṣẹ̀ rẹ̀ yíná jólè rẹ̀ àbí ìwé yẹn ìwé yẹn bóyá ó bómi lọ àbí nǹkan kan ṣẹlẹ̀ àbí àti máa hànkà tẹ́lẹ̀ tí nǹkan rẹ̀ wá tí làákà rẹ̀ wá di pé kò lè hànkà dáadáa gbogbo tí wọ́n padà ń sọ lẹ́yìn àwọn níta bẹ́ẹ̀ tẹ́rí tẹ́rí yẹn ó gbàgbó ó àwọn tó síwájú kí nǹkan yẹn tó ṣẹlẹ̀ sí tó nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí òun là ń páyà fún pé ah, nǹkan tó bá sọ yìí àlebá àlemọ́ torí tó ṣẹlẹ̀ sí yìí kò jẹ́ ká lè fọkàn balẹ̀ lórí tó bá sọ. àmọ́ tó bá padà wá di pé tó bá yẹ pé síwájú kí nǹkan yẹn tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn tó ṣẹlẹ̀ sí ni àwọn àdìsí tá a bá gbà lọ́dọ̀ ẹ̀ á gbàrà lè pé nǹkan àdáwò tó bá yẹn ò tí ì bá. Naam ẹlẹ́ẹ̀kejì nínú pọ́blẹ́mù tí ibùdó làhíhà ní òun náà ni pé mùdálìsì ni mudalisi ni pé ìgbà míì ó máa ń gba ọ̀rọ̀ wa lọ́dọ̀ àwọn màjáhì àwọn tá a mọ̀ wọ́n rí àwọn tá a mọ̀ rí yóò gba ọ̀rọ̀ wa látọ̀dọ̀ wọn yóò dẹ̀ dákọ wọn sínú ìsinádìí bíi wípé ẹni tá a mọ̀ ní ẹni tá a bá dẹ̀ mọ̀ nínú hadith wọn kì í gba hadith rẹ̀ ṣé bá hadith torí pé a gbọ́dọ̀ mọ ẹni tó bá fẹ́ fún wa lérò nípa ọ̀rọ̀ ànábì ká mọ irú èèyàn tó jẹ́ ká tó lè gba ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ sí pé àní gbọ̀rọ̀ lọ́dọ̀ èèyàn jákujàku àbókùrú èèyàn àbáwọn tí ò bákan náà ọmọ ń gba ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn tọ́lẹ̀ tọ́lẹ̀ yóò wá máa dápọ̀ wọn sínú ìsúnájú ẹ̀ bí ìgbà yìí jẹun àní problem síbẹ̀ ní tó mùdá ẹni wẹ́ẹ́ bẹ́ẹ̀ mùdá lísì ni. tẹ̀jìlìsì wa póríṣiríṣi ó póríṣiríṣi gan. sẹ́rọ̀ òun náà tó wà ní irú àwọn tẹ̀jìlìsì kan pẹ́pẹ́ pé òun náà tó wá òun náà tó ṣe kíni òun náà kan pẹ́ tí ò gbóògùn òun ni tẹ̀jìlìsì tẹ́síyà irú ilé tí bàtíyà tó kó sí òun ògbóògùn rárá bẹ́ẹ̀ táwọn tẹ̀gílìsì yòókù tí èsè tẹ̀gílìsì tẹ́síyà òun gbóògùn ẹni yẹn tó bá ti lè lo àwọn àlùfáàzù kan tó bá ti lè lo àwọn gbólóhùn kan á gba ọ̀rọ̀ rẹ̀ tó bá lo àwọn gbólóhùn kan àrígbọ̀ rẹ̀ àwọn gbólóhùn yóò lò tó bá sọ pé àjàtàná àbábá sọ pé sẹ̀míìtù àbá sọ pé àkọ̀bárọ̀nà àbá sọ pé àǹbá àná àbá sọ pé kọ́ọ̀là ó lo àwọn alfaz jàre pẹ́ pé ó lálàáfíà ó lo alfaz sọ pé ó gbọ́ ó ń túmọ̀ sí pé ó gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu ẹni ẹ̀dá rẹ̀ jù gbogbo ẹni tó bá ti lo àwọn lábùyàn àwọn gbólóhùn yẹn á máa gba àdéhùn àmọ́ tó bá yẹ pé an àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ à nígbà hadithu ẹ̀ wọ́n ni nítorí ẹnu hadithu ṣe bá ń kà wọ́n ni wọ́n ni hadithu bọ̀ ẹ̀ ọba bọ̀ ẹ̀ nítorí an an tó ike lágbájá sọ pé an an ẹ̀ tó bá sọ pé an an ló kó bá hadithu ẹ̀ mudallis jẹ́ nìyẹn jẹ́ nìyẹn torí à nígbà hadithu mudallis tó bá sọ pé an olùwà Ah, Ibn Lahiya ó sì wà nù hadith yìí. ẹlẹ́kẹta wọ́n sọ pé ìfẹ̀rọ̀b ó ṣẹlẹ̀ sí Ibn Lahiya nínú hadith yìí. mẹ́tẹ̀ẹ̀ta ìwádìí ṣé Al-Albani wá yanjú ẹ̀. tó ń torí káwọn máa sọ̀rọ̀ gbẹrẹfu ẹ̀jẹ̀ á ka ntí àfa Sheikh Amr Abdulmanin Salim tó sọ nípa hadith wa Aisha so káwa kankan ṣe Al-Albani sọ káwa gbé méjèèjì yẹ̀ wò ká tó wà lọ sí àwọn ẹ̀rí mi torí kìí ṣe ẹ̀yẹ lẹ́yìn nìkẹ́ la ní o bẹ̀dá bẹ́ẹ̀ sábẹ́jì ni pé a rí nínú ẹ̀ ilé ìtọ́lá làbí àdọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní tábàlọ́wọ́ page one hundred and fifty five nínú tíra الإرادات العلمية على تحصيل مفاد التحديث لما قيل لا يصيح فيه حديث حديث آه أقرأ الموضوع ترى له في جوان 55 wọ́n ní afáàlìtù àdìtù ẹlẹ́kẹta mẹ́rin wáyà ti àyíṣà wọ́n gbà wá nínú ẹgbà wá àyíṣà ni ọ̀gbìn ọlọ́wọ́ ẹ̀ńdà tọ́lọ̀ bàdìkẹ́ kọ́ bá wá kẹ́ ìyàwó àyíṣà hadith yìí akhrajahu ahmed imam ahmed gbà wá ní mujalladu ẹlẹ́kẹ̀ẹ́bà volume six nínú tírà wọn page sixty five arimẹ wa abu dawud wọn gbà wá ní hadith one thousand one hundred forty nine walfariyadi àwọn gbà wá nínú ahkamul aidain nígbà tí nínú tírà wọn nínú ahkamul aidain ìdájọ́ ìdù méjèèjì àti abálọ́wọ́ page one oh four abamẹ́ alimami ahakim anaisaburi àwọn náà gbà wá nínú mustadrak alasahi hayi mujallad alakoko volume one hadith one thousand two hundred and ninety eight Alimamu bayhaqi àwọn náà gbà wá nínú sunan wa mujallad alakata volume three hadith two hundred and two hundred and eighty six min tariqi ibn lahiya wọ́n gbà wá látọ̀dọ̀ ibùdó làhíà ẹni tó ní pọ́blẹ́mù bẹ́ẹ̀ gẹ́gẹ́ nìyẹn o. عن عقيل أبو على عقيل عن ابن شهاب أبو على ابن شهاب عن عروة أبو على عروة عن عائشة عروة أبو على عائشة عروة يوم كيو عائشة أبو على عائشة رضي الله عنها anna rasulallah sallallahu alayhi wa sallam ike àtẹgbẹdá yíyájú òjíṣẹ Ọlọ́run ba kíkì àtọ Ọlọ́run ba kọ máa bá kana yukabbiru fil fitri wal adha fil ula sab'a takbirati wa fi thaniyati khamsan. anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ nǹkan pé ní ọdún ìtúnu àti ní ọdún léyà Ànábì a máa ṣe kábàrà méje níraka alákọ̀ọ́kọ́ yóò sì ṣe márùn-ún níraka ẹlẹ́kejì. Toltu Amr Abdulrahim Sẹ́ni wa ni àwọn sọ wípé Wàsánà Dúhù Bọ̀ìfì wọ́n ní ọ̀nà tí àdìsí gbà lọ́dọ̀ wa ọ̀nà tó lẹ́ni wọ́n ní nítorí wípé wọ́n gbà wá látọ̀dọ̀ ibùdó làhíà wọ́n ní bọ́bá àti ẹ̀wà jẹ́ sí pé kùtẹ́ìbà bùnsàáyìn yìí lọ́gbà wá látọ̀dọ̀ bùrù làyíyá o èyí ò túmọ̀ sí pé kọ̀ọ̀lá èyí ò túmọ̀ sí kọ̀ọ̀lá làáfíà wọ́n ní kọ̀ọ̀bá àti jẹ́ ibùn wahab abdullahi ibùn wahab lọ́gbà wá látọ̀dọ̀ rẹ̀ náà wọ́n ní wàhúmà tó yẹ sí àwọn méjèèjì ibùn kùtẹ́ìbà kùtẹ́ìbà ibùn sàáyìn àti ibùn wahab àwọn méjèèjì mímà rọwà ẹ̀ àwọn èyí tí máa ń gba àdínkù wa látọ̀dọ̀ ibùdó làhíhà síwájú kí ìṣìlá òtútù tẹ̀lẹ̀ sí ibi tàlẹ́ ìṣìlá òtútù lákọ̀ọ́kọ́ àwọn wọ̀nyí tí máa ń gba hadith wa látọ̀dọ̀ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú kí ìsìláàtù tó tẹ̀lẹ̀ sí. sẹ̀ǹgbẹ́sẹ̀ kan náà fi rin lẹ́bẹ̀ pé síwájú ká àdáwò tó tẹ̀lẹ̀ sí àdáwò tá a fi lè gba hadith lọ́dọ̀ rẹ̀ síwájú kó tó tẹ̀lẹ̀ sí wọ́n máa ń gba hadith wa lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú ilé ọ̀yẹ́ kó fi wá lọ́kàbalẹ̀ bẹ̀ṣẹ̀ èyí tó ń ti bẹ́ẹ̀ àwọn ò ní pé àrùn míì tó ń bẹ tí òbí bákan náà kùté bàbá Sa'id náà ti máa ń gbẹ̀wá látọ̀rọ̀ síwájú kó tó tẹ̀lé sí wọ́n ní àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n ní fàínà fi sánàdì ìlàtẹ́yìn wọ́n ní nínú sánàdì yẹn àrùn méjì ló wà ń bẹ. الأولى ونرى لكم العنعنة العنعنة هنا عن عن عن توامي عن عن عن فابن لهيع موصوف بالتدليس عن المجاهيل والهلكة wọ́n ní tó ṣe ibùdó làyè àtọ́ wà nù hadith yìí ẹni tó gbàròyìn pẹ̀lú pé tẹ̀dílísù ń bẹ lára rẹ̀ ni mo lè ṣàlàyé kàtà pé tẹ̀dílísù lẹ́ẹ̀kan náà. wọ́n ní ó máa ń gba ọ̀rọ̀ wá látọ̀dọ̀ àwọn majahil àwọn tá a mọ̀ náà ń pè ní majahil jamiu majhulu ni ẹni tá a mọ̀ wàlhálàkà wàlhálàkà ó sì máa ń gba ẹ̀gbà wa látọ̀dọ̀ àwọn tí àwọn ah, ti parun náà wọ́n ti kú táàmà wọ́n ní nítorí ẹ̀ ìgbà tí ó wà gba àdìsí yìí wá ó ń fi àárín sílẹ̀ nígbà tó ìyẹ́ kò dá líìsì ni tó bá fi àárín sínú àdìsí àlejò alówẹ̀ tòun ní ẹ̀yìn làálàá kọ̀ọ̀kan nìyẹn tẹ́ bá ti sọ pé ẹ àwọn kan tọ́ ẹ pé ìṣèláàtù tẹ́ bá sọ pé àwọn kan ti tẹ́kì àìṣèláàtù ẹ̀ ọ̀dà àánà àánà nǹkan torí mùdálìsì ló ti lọ àán tẹ́yìn náà bá jẹ́ ìdí tòótọ́ wọ́n ní mẹ́ńtọ́lìsì ìbìnìláyíhá àán àfi tẹ́lá ní àǹtí wa mẹ́ wọ́n sọ pé hadathana wọ́n sọ pé akhbarana wọ́n sọ pé àán wọ́n ní wàtáníyà wọ́n ní problem ẹlẹ́ẹ̀kejì tó wà nù hadith yìí ọ̀rọ̀ yìí dàrú mọ́ Ibn Lahiya àgán lójú ọ̀mẹ́lẹ́ yìí tí kò bá sọ nínú àwọn ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ rẹ̀ fẹ́ gbà wá tó pọ̀ bí kò sọ kan bí kò sọ mí bí kò sọ mí bí tó mi pé kò wà kò wà stable lórí lórí lórí position kan lórí ọ̀rọ̀ tó sọ yìí. wọ́n ní kọ́kọ́dí sálàfà fíìhì àléyìí aláwùjú ìyá ìjàkè wọ́n ní àwọn ọ̀ràn tó pọ̀ ló gbàgbà wá tó sì gbà wá tó yapa ara wọn tó ìtẹ̀rọ̀bù ti tẹ̀lẹ̀ sí. وأن رجح منها الزهلي وغيره ما رواه ابن وهب عنه وأن أما الإمام الزهلي كان أتباع أتباع فاوني حديث Agba Agba ògbóǹta ìdí àfa òní hadith náà ń pè lọ àbíhúrí wọn ni wọn fi ẹsẹ̀ àwọn wọn fi ẹsẹ̀ ìgbàwá kan tọwọ alátọrọ ẹbùn ilà àhíyà wọn fi rinlẹ̀ fi ìgbàwá ìlà àlàáfíà ń tẹ wọn láwọn ìlú yìí náà tó tún yàtọ̀ fún wọn àwọn náà fi ìgbàwá kan nínú ẹrin lẹ wọn lé ìgbàwá òní òun náà ni máa wà wáhù ibùn wáhàb àìbù ẹgbàwá tí ibùn wáhàb tó gbà wá látọ̀dọ̀ ibùn làhíà wọn ni wọn fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ pé ẹgbàwá ilé ìlà àlàáfíà عن خالد بن يزيد عن خالد بن يزيد وقع إليه و... لا تدع خالد وما يزيد عن الزهري هنا قال لا تدع الزهري عن عروة وقع لا تدع عروة عن عائشة عروة قال لا تدع عائشة إسناد ومكة أخرجه أبو داود أبو داود قال إنه سنن إلي تنصي هذه 1150 وابن ماجه ابن ماجه انا قاواني نو سنن وتوانا حديث 1280 والطحاوي الامام الطحاوي انا قاوا نينو تيراو في شرح معاني الاثار نينو شرح معاني الاثار انا قاوان بي مجلد ولا كيجي آه page 399 قلت شيخ ولا وصيبه wàhátà àìlámùsádọ̀ hánà tẹ̀rùjì wọ́n ní kódà tó ń ti ìfẹsẹ̀ rinlẹ̀ tí àwọn àfa ìsọkó fẹsẹ̀ rinlẹ̀ tó fẹsẹ̀ ẹ̀gbàwọ̀ eléyìí rinlẹ̀ yìí o. fàyín nàbẹ̀nà làhíà wọ́n ní tó ń ti bẹ́ẹ̀ náà ibùdó làhíà nínú ẹ̀gbàwá tẹ̀ tó sọ tẹ̀ lórí ilẹ̀ yìí náà. làmùsọ̀rì bí sàmáì kò lámàlà wípé òun ní sàmáìrù òun gbọ́ látọ̀dọ̀ ẹni tó ń gbà lọ́dọ̀ rẹ̀ ní andolo kodo sàmáì. wọ́n ní làmùsọ̀rì bí sàmáì min Khalid ibn Yazid kò gbá wá látọ̀dọ̀ ibn Yazid Khalid ibn Yazid kò ń gbọ́ láti ẹnu ẹ̀dá rẹ̀ pé tẹ̀mí ìtù kọ̀sọ́ bẹ́ẹ̀. illa min tariqin ukhra àyàfi inú ẹ̀gbà wa mi lè riwaya ti Ishaq ibn Isa anhu lẹ́nu riwaya ilé ẹ̀gbà wa ti Ishaq ibn Isa gbà wá látọ̀dọ̀ rẹ̀. ولا يعرف متى سمع من ابن لاهيا ẹnì kan ò sì mọ̀ ìgbà tẹ́lẹ̀ gbọ́rọ̀ lẹ́nu ibn لاهيا kò sẹ́ni tó ìgbà tó gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ wọ́n ní wàhánà padà tìrìmìzì yú fìlẹ̀ ìlàlì kẹbí wọ́n ní àlìmọ́mù tìrìmìzì nínú tí àwọn tẹ́kọ̀ọ́ ní àlìlàlì kẹbí wọ́n wá gbé wá ní mùjálà rẹ̀ àkọ́kọ́ page two hundred and eighty nine tẹ̀gbẹ̀ yìí fa Bukhari yìí pé ìmáàmù Bukhari gbàtọ̀ yìí pé hadith yìí o tí kò ní àlàáfíà ni. eléyìí báyìí òun náà ní kàtí àfa yìí sọ́mẹ̀ nǹkan tó bàtà fi ń ka eléyìí ò ní pé àwọn nǹkan tó wọ́n máa kà fún àwọn èèyàn tó máa fi dàgbà kó lẹ̀ wọn lélẹ̀ báyìí àti pọ́ǹtà fáyìí báyìí o tó ní hadithu eléyìí tá a fẹ́ kà yìí tàbí ní kò lálàáfíà pọ́ǹtì wọn ni pé ibùdó láyé àwa mẹ́ ibùdó láyé àti ní problem mẹ́ta ló tẹ̀lẹ̀ sí nínú hadith yìí problem lákọ̀ọ́kọ́ ni pé ìkìláàtù ni tẹ́ bá tẹ̀ wọ́n pé ara ẹni tó ti tẹ́ kíá rẹ̀ ọjà mùdálìsù ni kò dẹ̀ ṣe tẹ̀sírì kò lámọ̀lẹ̀ pé tẹ̀míyẹ́tù nítọ́sọ ni àán tó bá tò wọ́n ní pẹ̀lú eléyìí wọ́n láwọn ò lè gbà ẹ wá gbọ́n kan ṣe kà ẹ báwọn ti wí tí wọ́n báyìí àjẹ ti bọ̀ ẹ já gbọ́n kan ṣe kà lórí báyìí náà fẹ́ wú. naam ṣe kà lórí báyìí ní rahman allah ta'ala àwọn náà fẹ́ ṣe àlàyé tí wọ́n náà fún wa. naam àlàyé ṣe kà báyìí ṣe mo ní tábà lọ́wọ́ tí àwọn tápè ní ìrùwá ògọ́lì tábà lọ́wọ́ page one hundred and six page one round six mọ̀já ládùú ẹlẹ́kẹta hadith three hundred and thirty nine bẹ̀rẹ̀ láti sọ̀rọ̀ yẹn. wọ́n ní hadith Aisha bọ̀rùfù wáyé wọ́n ní hadith Aisha òun dọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam fanabi sọ wípé anabi fanabi sallallahu alaihi kábàrà méje lákọ̀ọ́kọ́ a márùn lẹ́lẹ́kejì ìmọ̀ ṣe kábàrà níbi ọdún àwẹ̀ àtọ́dún léyà في الأولى نبي على بابا سبع تكبيرات هذه كبرة نجي وفي الثانية خمس تكبيرات نبي نبي لك يجي هذه كبرة معه سوى تكبيرتي الركوع وني يتفو تكبيرة نجي يجي تعمل شيء تبع تبع الركوع رواه أبو داود وني حديث أبو داود بابا وعن أمر ابن شعيب عن أبيه عن جده bákan náà gbẹgbẹ mi, látọ̀dọ̀ amúrùbù ṣùháì látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ irú nǹkan tó jọba yìí náà ṣé kò wá ní sọ̀hí wọn láti sọ àyíṣà àtàkà ìfọlá làbíà ẹwà gbọ́ ìdí ẹwà gbára iṣẹ́ Al-Albani náà wọ́n ní afrajahu Abu Dawud Abu Dawud gbà wá ní àbí one thousand one hundred forty nine wal-Faryaabi àfi ahkamil idayn mujallad alákọ̀ọ́kọ́ àbí one hundred thirty four wal-Hakim nínú mustadrak wọn mujallad alákọ̀ọ́kọ́ àbí two hundred ninety eight wal-Bayhaqi mujallad ẹlẹ́kẹta àbí two hundred eighty six min tariqayn ọ̀nà méjì náà fi gbà wá. عن ابن لهيعة نبقى على طول ابن لهيعة عن عن عقيل عن ابن شهاب نبقى على طول عقيل نبقى على طول ابن شهاب عن عروة عن عائشة بلفظ ọwọ́ alátọ̀dọ̀ ẹrúwà wọ́n dẹ̀ gbà wá látọ̀dọ̀ Aisha pẹ̀lú láwùjú pé àná Rasulullahi sallallahu alaihi wasallam ipe dájúdájú òjíṣẹ́ Ọlọ́run ọba káàna yóò kẹ́kìrì fi adùhà anábì àmà ṣe kábàárọ̀ nírun adùhà nírun ọdún léyà fìlúùlà sọ́bà ti kìrọ́ọ̀tì níbi lákàrẹ́ àkọ́kọ́ yóò ti méje wọ́n fi kàn ní àti kọ́mùtà níbi lákàrẹ́ lẹ́ẹ̀kejì yóò ti márùn wọ́n ní wà kọ́lẹ̀ ṣáàkì wọ́n ní ṣáàkì wọ́n sọ pé kàfọ́rọ̀ dàbí ní ìlú làhíyà ìlú làhíyà nìkan lọ́gbà ìgbà wáyé wá Ibn Lahiya nìkan ló ti tàfárù ó nìkan ló dàgbà wá. Naam. Àwọn ni wọ́n kọ́ni sọ́ọ̀ṣà dàbí yìí Mùsùlùmí fíìmà fíìmà fíìmà ọ̀bọ yìí. Ibn Alimam Mùsùlùmí dẹ̀ni wọ́n máa ń lo Ibn Lahiya gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí Ṣáhì láwọn àyè méjì nínú sọ̀híwò wọn tó túmọ̀ sí pé èèyàn lè fi ìwáyà Ibn Lahiya èèyàn lè fi ṣe Olùtù Sheikh wa sọ pé mo sọ yí pé wàhúwà bọ̀ọ̀yì bò lè kíbà lè ṣẹ́lẹ̀ yìí. Wọ́n ní tá a bá wo ibù láyé à ń tòótọ́ ẹni tó lẹni níbi nǹkan yíha rẹ̀ nígbà tó dàgbà ìsìn láti ṣẹlẹ̀ sí níbi nǹkan yíha rẹ̀. Láàkì kọ̀dùrọ̀wáhù wọ́n ní ṣùgbọ́n kọ̀dùrọ̀wáhù Abdullahi bin Wahab ẹ̀hìn. Abdullahi bin Wahab ló gba ẹ̀gbà wáyé látọ̀dọ̀ An Khalid ibn Yazid, ọgbà wọn látọ̀dọ̀ Khalid ọmọ Yazid àníbìlì ṣe àníbìlì ṣìhábì yìí wọ́n gba alátọ̀dọ̀ ibùdó ṣìhábì wà dáadáa wọ́n wá sàlékún pé tí wà tẹ̀kìbírọ̀ dé àrùkú rẹ̀ yàtọ̀ fún tẹ̀kìbírọ̀ méjì tá a máa ń tẹ́bi òkú àdébí a máa láàkọ́ márùn lẹ́lẹ́kì. wọ́n ní akhrajahu Abu Dawud Abu bẹ́ẹ̀ àdìsí one thousand one hundred fifty. وابن ماجه حديث 1280 والطحاوي بشرح معاني الآثار مجلد نتي حديث 299 والدار قطني حديث 180 والبيهقي حديث مجلد نتي نكتا حديث 287 وأحمد مجلد نكتا حديث 70 وتابعه حديث 1 متابعه وتابعه إسحاق بن عيسى وعمرو بن خالد إسحاق بن عيسى نتوى تابع àwọn tí wọ́n gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ Ibn Lahiya òun náà tẹ̀lé wọn pẹ̀lú ẹ̀gbà wá mi bákan náà Khalid náà Amr ibn Khalid náà ṣe ọ́ tó ní mùtábà àlè lórí wọ́n ní bákan wà gbẹ̀yìn rúhùmá àtàwọn mẹ́ta yàtọ̀ fún wọn àníbìnrin làyé àbíyì wọ́n gba aláṣọ yẹn fún àyè abẹ́ àkọ́rọ́jàhù dáwọ̀ kúkúni àlìmọ́mù dáwọ̀ kúkúni wọ́n gbà wá nínú tíra wọn page one eighty àdìsí one eighty wàlí hakim àti hakim nínú musadrak wọn wà tọ́háwí wàlí bẹ́hàkì rọ̀wáhù tọ́háwí àǹsáyé tó kẹsí àkọ́bárọ̀ ìmáàmù ah, Buhari wá gbà nínú ẹ̀gbà wá sí wọn. wọ́n gba alátọ̀dọ̀ Sa'id bin Kathir. òun wá mú kẹ̀kẹ́ wá mẹ́ ó ní akhbarana Ibn Lahiya an Abil Aswad an Urwa látọ̀dọ̀ àbú aswad látọ̀dọ̀ irwa bíi wọ́n gba ìgbà wá bẹ́ẹ̀ wọ́n ní wàrọ́wà ẹni bí láyé wọ́n ní wàrúwìyà àníbi làyà aláwùjú yìí kú kọ̀rọ̀ wọ́n tún gbé wọ́n tún gbà wá látọ̀ lẹ́rù làyà aláwọ̀ ọ̀nà mi bákan náà wàlídáàlìkà wọ́n ní nítorí báwọn ọ̀nà tó wá gbà wá tó pọ̀ ọ̀nà tó ti gbà wá tó pọ̀ lọ́dọ̀ ibùdó làyà àyè àwọn tó gbà wá pọ̀ lọ́dọ̀ rẹ̀ ọ̀nà tó ti gbà wá ti pọ̀ wọ́n ní nítorí ọ̀nà tó ti gbà wá ti pọ̀ yẹn nítorí ẹ̀ lọ́fà tó fi jẹ́ sí pé الإمام الدار قطني وان ولذلك أعله الصحاوي والدار قطني وان تولي أن الإمام الصحاوي في الدار قطني لما يجي في إلا ما يجي إلا سنو أرسلوا حديث يقبل اضطراب فاضطراب تلسي ابن الأيع سيبا قلت شيخ واني عماو يمي صويبي لكن سبا الأرجح عندي إليه تولي لجي غدوة riwayatuhu an Khalid bin Yazid an Khalid bin Yazid wọ́n ní wọn náà ní ẹgbà wá sí Ibn Lahiya àgbà wá látọ̀dọ̀ Khalid ọmọ Yazid masala yà wọn kan masala yà wọn kan bẹ tọmẹta wọkọ ani Ibn Shihab látọ̀dọ̀ Ibn Shihab wọn wá ní li annaha riwayatu Ibn Wahab anhu nítorí pé òun jẹ́ ẹgbà wá Ibn Wahab lọ́gbà wá látọ̀dọ̀ Ibn Lahiya àbẹ́ wọ́n ní wàhíyà sọ̀híhàtò ẹgbà wá tí ibùdó wàhábù bá dẹ̀ gbà wá látọ̀dọ̀ láyé ibùdó láyé à ẹgbà wá tó lálàáfíà ni. wọ́n ní kọ́lá abdulghani ibn sa'id al-azdi abdulghani ibn sa'id al-azdi ìpínlẹ̀ àwọn àgbà fáwọn hadith wọn lọ sọ wípé ìdàrọ́ wà làbàdìlàtù. àníbi láyé àwọn abdullahi mẹ́ta kan bẹ àwọn abdullahi kan bẹ sábà gba ẹgbà wa látọ̀rọ̀ ibùdó làyà tó ẹ báwọn náà gbà wa látọ̀rọ̀ ibùdó làyà fàwọn àfàhíhù ẹfọ ẹfọ kan balẹ̀ àdìsẹ́ gbà wa ọlá làfẹ́ àlọ́dọ̀ rẹ̀ àmọ́ sábà fáwọn míì tó yàtọ̀ fáwọn abdullahi lọ́ba gbà wa ẹ má gba ẹgbà wa ibùdó làyà àmọ́ sábà fáwọn abdullahi tó fẹ́ sọ yìí ni ẹfọ kan balẹ̀ àdìsẹ́ wọn lálàfẹ́ àdìsẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ nípa musola hadith dáadáa yọ mọ̀ pé nǹkan tá à ń sọ yìí ọ̀pọ̀ dáadáa tí máa ń tẹ̀lé bẹ́ẹ̀ pé tẹ bá gbọ́ pé lágbájá àti lágbájá lágbájá ọ̀rọ̀ wa látọ̀rọ̀ lágbájá ẹ fọkàn balẹ̀ àwọn ti tẹ́kíà gbogbo nǹkan tẹ́ lérò pé ó lè jẹ́ àrùn lára ẹni nítorí pé síwájú sí àwọn nǹkan yìí tó tẹ̀lé sí làwọn ti gba ìgbà wa tí wọ́n ṣáájú tẹ bá ara wọn mi tọ́ bá gbà wáyà tọ́ fáwọn yẹn ẹ má gba ìgbà wa tí wọ́n torí pé lẹ́yìn tí wàhálà dé sí làwọn bẹ̀rẹ̀ sí wọn gbogbo àwọn lọ́dọ̀ yẹn so nǹkan tá a ti ń pààyà lẹ́nu nígbà tí problem dé ti ẹ̀gbà wa rẹ̀ là níta nígbà tí problem ò ti tẹ̀lé sí gbọ́ ẹ̀gbà wa tó bá fún wa mọ̀ gbà tí wọ́n láwọn Abdullahi àwọn náà ń pè ní àbájílà yìí tó bá ti gba ẹ̀gbà wa sọ̀rọ̀ ọdún láyà ẹ̀fọ́ kan balẹ̀ àdìsẹ́ sọ̀hí ara wọn ni Abdullahi ibn Mubarak àgbà fọ́ọ̀rẹ́ Abdullahi ibn Mubarak bákan náà abdullahi ibn wahab ẹlẹ́kẹta abdullahi al-mukiri àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí sábà gbẹ̀gbà wa látọ̀ lẹ́mú ibn ibn lahira ẹ̀fọ́ kẹbàlẹ̀ àti ìtọ́lọ́ làbíà ni ìkànnì wọn wá lọ́wọ́ gbàrí wáyé lè ti ṣe kàlẹ́ dání sọ fọ́nà làbíà wa òun náà ní tani o abdullahi ibn wahab. eléyìí báyìí Àlìmámù Sáájì àwọn náà sàlàyé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ṣe kàlàlíbá ní ìkànnì Àlìmámù Sáájì àwọn àwọn ògbóǹtarì gìdánù ẹnu gbé là ń sàlàyé bá àwọn náà sàlàyé bẹ́ẹ̀ wà gbé wà gbé ìrù àtàwọn mẹ́ta yàtọ̀ sí wọn ká tó jọ wọn kà má fi tahbib tahbib wọn ní tẹ́bá lọ́wọ́ tíra tahbib tahbib ẹ̀rọ ìgbẹ́ sáré ti tíra tahbib tahbib Ibn Hajar al-Asqalani nínú ìmọ̀ hadith àgbà tó ń tẹ̀lé mẹ́ ẹni táwọn wí lọ́dọ̀ gbogbo àfáàlú mọ̀ yányá àgbà àfáàlú wọn gbà sí ẹni tí ó dúró dédé tá a lè mú ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ ni àmọ́ ibi tó bá ti ṣe mistake ẹni Ibn Hajar ẹ má mọ̀ àwọn jàbàtà ní kéèfé yìí Ibn Hajar bá wàláì wọ́n ní yìí àwọn ilé ìta ọ̀tẹ́ ẹ̀sìn ni wọ́n wà wọ́n ní yìí ẹ ẹni tí nígbà tí wọ́n á ní gẹ́gẹ́ yìí ni tíra rẹ̀ ìní jàbàdálì ní kọ́ àwọn ọmọ rẹ̀ ní mùsàlá alhadi tíra kèfèrí wàláì lùsàtì nàzọ ọwọ́ ló sẹ́ríhù ẹ̀ sẹ́ríhù nùsàtì nàzọ́rù ṣiṣẹ́ ìsọ́lì ìdèmí nìṣe nùsàtì nàzọ́rù gẹ́gẹ́ sí ni nùsàtì nàzọ́rù gẹ́gẹ́ ibùnú hajar ló ṣe ṣé sọ́lì ìdèmí ni wọ́n ṣe sẹ́ríhù ẹ̀ ṣé sọ́lì ìdèmí ni sẹ́ríhù tíra kẹfẹ́rí èyí wọ́n lo sẹ́rí tíra kẹfẹ́rí àwọn mùsùlùmí sẹ́rí kọ̀ mọ́ ẹ̀dẹ́kun tẹ́ Pọ́ọ̀lù lè kọjú láàá yìí tó fún akọ ọmọ ẹ̀mí Pọ́ọ̀lù àti Máíkẹ́lì àti Jẹ́kọ́ọ̀bù wọ́n lè kọjú láàá yìí tó fún akíwọ̀ ọmọ ẹ̀mí kọ́ ẹ̀ ní mọ́ṣọ́lá àdìsí pé Jẹ́kọ́ọ̀bù ọ̀tá Ìsìlámù nígbà tó gbà yí pé Ibn Hajar kèfé yìí ni bọ́yẹ kó o fi sẹ́rù mùsàtì nọ́sọ̀rù kọ́ wọn ní mùsọ̀lá àdìsí tí ò yí ọ náà. sẹ́yìn kàmá mùsọ̀lá àdìsí tó kọ́ yẹn bá yóò kàmá katira yóò ti máa tu fún wọn yóò máa kára bá yóò máa tu fún wọn ní bá kò tó ní ìrìtú náà pé lárúbáwọ̀ náà ọba rẹ̀ ò tó mú náà dóko. ẹ̀yin ọmọdé ẹ̀ sákà ń tẹ́ sílà sílà ìjàmbá yìí èmi ọmọ nǹkan tó ṣe yín lọ́pọ̀lọpọ̀ ẹni ìdíkẹ́ ẹdẹ wọ́n sẹ́fún ṣé bá níbi torí yẹn ń pè yẹn ń kèbèrí kí ni lo tírà rẹ̀ tí ẹ máa ń lo tírà kèbèrí kèbèrí lè kọ́ wa lẹ́sìn kèbèrí yóò máa kọ́ aládìjà nẹ́bí ẹ máa ń tẹ́ ń sọ wàlọ́ọ̀yì mo fọlọ́ bàbúrà tẹ́ bá ti yọ ọwọ́ ibùdó hajar al-Asqalani kúrò nínú inú hadith ẹ bàmà jẹ́ wàlọ́ọ̀yì mo fọlọ́ bàbúrà kò sí bẹ́ẹ̀ o ti máa fọ inú hadith láyé bẹ́ẹ̀ ni máa fẹ́ inú hajar ní gbogbo ọ̀nà àwọn àfáàfin rẹ̀ spẹ́tì ẹ̀ gán kódà nínú àwọn tó jẹ́ pé pé hafizu ni wọ́n nínú ní kọ́rìnù ibùn hajar ibùn hajar wà mẹ́. Oh, àwọn ìwé máa ń kátá pé ní hafizu ẹ̀mọ́ ìjà wọlé gba sí wàrà wa pẹ̀lú nǹkan tí yóò tí ò ní yí àwọn èèyàn ṣé bá nídìí. àmọ́ gbòǹgbò kan ni wọ́n dé tí ò ṣe tí ò ṣe pàtó ṣé bá nídìí tí ò yìí dé rọ́lú. àwọn yẹn wọ́n ti yá nǹkan nínú mọ́ hadith sẹ́yìnbá ní ìyẹn kọ́lá fẹ́ sọ. wọ́n ń dábàá lọ́wọ́ ní tàbíbù tàbí ọ̀rọ̀ tí ra yẹn lọ́kọ̀ọ́ ta fi rántí nǹkan yẹn wọ́n lábàá ń bẹ̀. bàbá aṣáwọ̀ ìlànà ọ̀rọ̀ jahnahu wọ́n ní ṣé kàlùbá ní táwa fi nílẹ̀ yẹn ẹnìkan ṣe ìṣàrọ̀ ẹnìkan ṣe tọ́ka sí tálẹ́ nínú àlùbẹ́yàfẹ́ àlùmọ́mù àlùbẹ́yàfẹ́ ó ṣe ìṣàrọ̀ sí. حيث قال إما تنصر لما تنصر تنصر لي حديث هنا قال محمد بن يحيى الزهري محمد بن يحيى الزهري هذا هو المحفوظ حديث ذاك يقول المحفوظ tí wọ́n rí hátẹ́rì tàwa látọ̀dọ̀ ibùn láyà gbogbo eléyìí yòókù tí tí tí ọ̀la làbíà yẹn ẹ má fi tako eléyìí báyìí kí wọ́n sọ pé ìtìrọ́ọ̀bù ń bẹ́ẹ̀ eléyìí ni màkúù kò sí nǹkan tí ń pè ní ìtìrọ́ọ̀bù rárá nígbà tó bá ti ní màkúù sílá ní ti ní anẹ́bùnà wahab ọdímù sàmà ìníbìnrin làyà tó gbé ibùn wahab ẹni títí máa ń gbọ́rọ̀ pẹ́ ni lọ́sọ̀rọ̀ ibùn làyà àtiwájú kí ìṣe láti tó tẹ̀lẹ̀ sí tó màfúùdù ni gbogbo ilé ìtẹ́rí tẹ́gbà wá lẹ́yìn tí wọ́n gbà wá lọ́dọ̀ ibùn làyà àti ẹgbẹ́rò pé ìṣe láti yẹn àti ẹgbẹ́rò pé ìṣòrọ̀bù ni àwọn tẹ́gbà wá nígbà tí ìṣe láti fi tẹ̀lẹ̀ sí yẹn ẹ wá lè fi ìgbà tí yẹn ní problem ẹ lè fi ẹgbà wá rẹ̀ kọlu ìgbà tó wà òkè so kò sí ìtura wù rárá àwọn kan ti gba ọ̀rọ̀ wa látọ̀dọ̀ yẹn nígbà tí ọ̀rọ̀ rẹ̀ lálàáfíà wọ́n ti gbà wá wọ́n ti wọ̀rọ̀ lálàáfíà wa ìgbà tó wá dàgbà tí ń àwọn kan wá gbọ̀rọ̀ wa nígbà tí ń kátàkátà ẹ wá ní ẹ àwọn kan gbà wá àwọn mìíràn wọn tó gba ìwáyà mí náà wá wọ́n wá gba ọ̀rọ̀ kátàkátà kátàkátà wá nígbà tọ́rọ̀ àwọn tí wọ́n gbọ́rọ̀ nígbà tọ́rọ̀ di kátàkátà méjèèjì ọ̀jọ́ ra wọn tó ń torí èkó sí ìpìrọ̀ ẹ̀kílẹ̀ ìkàlà kọ̀kọ́ ìkàlà kọ̀kọ́ ni pé wọ́n tó wáyé pé nínú ìlà tó wà nù àdìsí ìpìrọ̀bù wà ń bẹ̀ àti kílẹ̀ ìpìrọ̀bù báyìí gẹ́gẹ́ bí ah, ah, Muhammadu Yahya Azuli ti sàlàyé bákan náà wọ́n ní ibùn láyé àwọ̀ wọ́n ní olo wọ́n ní olo wọ́n ní ó ní àwọn problem ó ní ìkìlá àrí abdullahi ibùn wahab gbà wá látọ̀dọ̀ rẹ̀ tí abdullahi ibùn wahab ti gbà wá ẹ̀sìn gbà pé síwájú kó ní ìkìlá tó ní àtẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kejì nílò wá kù ó ní pé mudalisi ni àrùn kan tó kù lára ibùn eh, láyé àníyàn mudalisi ọwà ló hàn kí la fẹ́ fi yanjú yẹn ṣé kàlíbá ń tún yanjú yẹn náà wọ́n tún yanjú yẹn náà ó wá kà máa fi àbójú àbójú ojú kan ti fọ́nà ojú kejì àbọ̀ tó wọ́n ní wọ́n wò wà dàbí ẹ̀wù èkó ní ọmọ bíi katira yóò kàn katira kẹyọ kẹgbẹrẹ yóò bá bọ́ta yóò ní lẹ́mìnà ilẹ̀ yóò bá bá bẹ̀rẹ̀ kábàrà yọ kẹlẹ́ àmọ̀tẹ́ yìí o ní lẹ́mìnà ilẹ̀ náà mójú wà ní sẹ́mi àwọn ti kábàrà yọ kẹlẹ́ lọ́ba yìí o. wọ́n ní sọ̀rọ̀ báyìí subhanallah naam ṣé kàlẹ́ bá ń kọ́ fẹ́ yanjú yẹn náà báwo náà ti yẹjú ẹ wọn ní ìsinádù sahihu wọn ní ìgbìmọ̀ ilé ìtaka ilé àlàáfíà wàkọ̀rì sọ̀rọ̀ ha ẹ máa wò wàkọ̀rì sọ̀rọ̀ ha dárọ̀ fún mi bìtà àdìsí ibi làhíhà wàtàmáìhì ìyáhù min khalid yẹ̀dí ìfọ̀lọ́wọ́ àlà. ó wá ní okùn pọ́blẹ̀mù dálí lọ́jẹ́. àwa rí ẹgbà wa látọ̀dọ̀ àdárọ̀ kúti. àwọn wa mú wa wípé wọ́n gba ẹgbà wa wípé ìbùláyé àtọ̀ rọ́hà pẹ̀lú tàdísì àdásànà nínú rìwáyà tó ń gbà wá látọ̀dọ̀ khalid yẹ̀dí. ṣé bá ní tù ó dẹ̀ lo tàmẹ́ tí ó bá dẹ̀ ti lo tàmẹ́ tó lo tàdí méjèèjì tó bá ti lè lò ìpáyà tẹ̀lísù ti ń bẹ lára rẹ̀ òun náà tó kílíà tí ọba ti lo án. wàlá ìdílé ẹ̀ta tí problem ẹ̀ta ti kílíà lára nínú làyé àárẹ̀ o. mo sọ pé tẹ́rí tẹ́rí báàgù máa ń bẹ lára yẹn nígbà míì pé ọ̀lẹ́ mi ẹ̀ka òkè òkè wọ́n ní gbọ̀nyẹ́ ìfilẹ̀ ni òkè kí ni problem tó wà lára rẹ̀ ẹja tẹ̀kì ẹ̀. mo sọ pé àwọn afáàmì wa ti gbìyànjú pé báàgù tó wà lára yẹn tá a ní nǹkan tá a lè fi tẹ́kí a rẹ̀ tàbá tó wá ní nǹkan tá a lè fi tẹ́kí a rẹ̀ pé àti ah, nǹkan tẹ̀lé sí rẹ̀ eré bá ṣe àmọ́ káníkà dáàbò lè yàn òkúrọ́ ni àwọn oògùn òfin ẹ̀ ní kò gbàgbó ní o ní treatment kò gbógun tó bá ti ní kàdáàbò lè yàn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yẹn ṣe kàdáà ó fẹ́ ní problem níbi nǹkan yíha nígbà tó dàgbà nǹkan yíha rẹ̀ padà lẹ́ padà ń tanná òkè tẹ́yẹ ni ọjà síwájú kó tó ní nǹkan yẹn ṣẹlẹ̀ sí nǹkan tá a rọ̀ lọ́kàn lọ́dọ̀ rẹ̀ tí ìgbà tí tọrọ ẹ kọ́rọ̀ tó ní problem ẹ má gbà ẹ̀rọ ìgbà tó má gbà lọ́wọ́ lẹ́yìn tí ó ní problem ní ẹ má gbà mọ́ ẹni yìí mo dá lìtù ni ok ní máa lo àánà àbí tó bá lo àánà ok tó ní nǹkan tó lè lò tí ó tẹ̀ sí àrẹ̀ wọ́n ló ní nǹkan tó lè lò wọ́n lè kó lo àjẹsà náà akhbarana arba'ana tó bá ti lò àdúrí yẹn náà wọ́n ní ìtìláàtù lọ tẹ̀lẹ̀ sí àdúrí problem pé ìtìláàtù náà kò tún tẹ̀lẹ̀ sí nítorí pé nígbà tí ni wáyà fún wàhálà tó bà lọ́dọ̀ rẹ̀ síwájú ìtìláàtù ni gbogbo àwọn yòókù tẹ́ fẹ́ fi sọ pé ìtìrọ́ọ̀bù lọ tẹ̀lẹ̀ sí ìtìrọ́ọ̀ àwọn èèyàn wọn gbà wá nígbà tí ń taara ni tẹ̀fẹ̀ kọ́rọ̀ yẹn nígbà tí ń taara ah, ah, ah. pẹ̀lú ògùn ọlọ́run bá ibi tí eléyìí dúró sí nìyẹn ìgbà tí mo lọ ṣàlàyé tọ́pìkì nìbàdàn mo lọ ṣàlàyé mo á yẹjú àwọn hadith yẹn eléyìí ọmọ jàbàtà tí nìbàdàn tó ń rẹ̀ sẹ́wọ́n kọ́ mọ́tọ́ lára hadith ń ṣeun àwọn àbèjì àbí kí náà ti ń pè é ọmọ tí nìbàdàn ọba nígbà tí ó padà lọ́mọ sọ ó ní ah, ó ní òjò ló mo ṣe ó ní ń bẹ nínú ìsinmi àdìsí ọkà yẹn Abdulrahman èmi wá ju mo wá yọ Abdulrahman àtọ̀ yìí fi ẹ̀ mo wá yọ kú mo wá yọ kú èmi gẹ́gẹ́ máa mo ní ah, àwọn ọmọ yìí ti ara wọn náà. Ìtọ́ ń sọ yìí tó mọ̀ ń pa ìní wáyà ká yìí kò ni wáyà kan ní ni. Nígbà tí mọ̀, ẹ̀jẹ̀ ń wáyà tí

tí ọ̀dà kankan mọ̀ yìí kò sí kò sí kọ́ sẹ́pa ó sì ní ọmọ yẹn tó jẹ́rọ ní o àbúrò ọmọ náà sọ yìí bí wọ́n bẹ́ẹ̀ ó sì parẹ́ kò dájú sí òun gan nípa èmi ní mo dájú sí nígbà tí ọ̀dà kan mọ̀ ọ̀dà kan mọ̀ ẹja kí n kàn fi ìwáyà tí mo dájú sí pa ẹ̀ ẹ̀ bá jẹ́ káwọn ilé ìjẹ́ra sọ kátàkátà bá tọ ẹ jẹ́ kí n fi hàn yín ẹgbà wá sí abdulrahman afa yìí fi wà bẹ́ẹ̀. ẹ bá lọ wọ́n page one and sixty two nínú kíra al-iradat al-ilmiyya àti musa yẹn ala tahsin mafasi tahdis ìmọ̀kìlá aláya sí hàn sí hadithan. a hadithu yìí tẹ́ bá lọ page tẹ́ bá kíra yìí page one and sixty two. òní mi riwaya ti abdullahi mi riwaya ti abdullahi ibn amr ibn رضي الله عنه أخرجه عبد الرزاق في المصنف حديث 5687 وأبو داود حديث 1151 وابن ماجه حديث 1278 وابن المنذر في الأوسط مجلد ولا كريم حديث 279 من طريق عبد الله بن عبد الرحمن الطائفي عن عمرو بن شعيب عن أبيه عن جده مرفوعا so atẹ̀kbíru fi lùtì sábẹ̀ fi wúlá wà kọ́mtù fi àfihàn wàlkìrọ̀ àtúbà àdáhùmá kìrìtẹ́yìmá kúltù wà fíhi abdullahi ibn abdul rahman al-ta'ifi wà huwa da'ifu wà nàkàlà tìrìmìdì ìfìlẹ̀ ilà lìtẹ̀lì مجلد له قواعد سورة 88 عن البخاري قوله هو صحيح سو إلي بقى يقول إيه يقول مكافأة kẹ lọ mọ wára yín eléyìí tí mo kàlẹ́ o wọ́n bá fẹ́ ṣe rọ́ọ̀dù kò lè máa tó ṣe rọ́ọ̀dù lè rí kọ́ mọ̀ kọ́ nínú ìmọ̀ àdìsí tó ń ṣe kankan muhadis náà gbé ọ̀hún ó gbé ọ̀nà ọ̀sẹ̀ lè dára ṣé bá ní so inshallah ta'ala bí ọ̀rọ̀ hadith marfu ṣe jẹ́ nìyẹn ọba tó ku àwọn ẹ̀rí mi tí àwọn àfá àti gbogbo àwọn àfá kódà àti Imam Ahmad rahimahullahu ta'ala táwọn náà gbà gbogbo àdìsí yọ lálàáfíà lápapọ̀ èrí wò làwọn náà padà lò tàbí sọ wípé méje lákọ̀ọ́kọ́ márùn lẹ́lẹ́kejì ní súnà àbá yìí náà abdulrahman kí ló ń pè abdulhamid bin salim èrí wò làwọn náà padà gbára lé gbogbo àwọn àfá súnà yòókù náà Ari náà wọn fẹ́ẹ́ gbára lé àwọn ẹ̀rí tí ṣẹ̀kà lálẹ́ bá ní ìmúwáyì gbogbo alápapọ̀ tó wá gbára lé ẹ̀rí mi ti wọ yòókù náà gbára lé ewé rẹ̀ rí yẹn. mo rò pa ayé òní gbà wá láti yanjú irun lálẹ́ ìtọ́lọ́jọ́ ti lọ. ẹ kábàárí àmì. alhamdulillah. ẹ̀hẹ̀ wọ́n ní ká parí ẹ̀ kó lè jẹ́ ọ̀kan. naam kí lè rí tí wọ́n lò ẹ̀rí tí àwọn àfa yìí gbogbo àwọn sábà yìí pé kọ àwọn àwọn àhàdìsì mọ̀tò àtọ́wà lórí ẹ̀sán náà lálàáfíà ní pápá àwọn àwọn akẹ́gbà pé kò sí ìrìnàtọ́ lálàáfíà ń bẹ̀. bẹ̀ tó ti bẹ́ẹ̀ wọ́n gbà pé súnmọ̀ ni ẹ̀rí wo náà lò. òun náà ni hadithu Abi Hurairah hadithu mawquf radiyallahu anhu. hadithu yìí wà nínú wọn kọ Imam Malik rahimahullahu ta'ala Imam Malik wọn wà kọ gbogbo ayé ló ti gbà tí hadith ní lálàáfíà kódà jàbàtà gan náà gbàgbọ́ lálàáfíà sẹ́ra nínú ọ̀tàn yàkàyàkà ti dárì òun gan gbàgbọ́ lálàáfíà àmọ́ kí ló ń tòbi lò àbá ó ní torí pé mọ òkú òkú ni ó ní torí pé iṣẹ́ tí sọ̀ ha bí ṣe ni ẹ̀jẹ̀ àwọn kan yanjú ọ̀rọ̀ tiẹ̀ náà kí n tó wá yanjú kí lọ́pàá táwọn àfáà súnmọ́ fi máa ń lò ó ní mọ̀kúfù ni àdínú mọ̀kúfù mọ̀kúfù ni náà ẹ̀rọ àkútà máa ń lọ mọ̀kúfù ni. bí ṣe máa ń sọ náà nìyẹn ìtumọ̀ mọ̀kú òun náà ni ọ̀rọ̀ tí sọ̀hábí bá sọ àbí Abu Hurairah ló sì Abu Hurairah ó ṣe kábàrà méje lákọ̀ọ́kọ́ yóò ṣe márùn-ún lẹ́lẹ̀kejì tó nítorí ẹ̀ àwa ni kílẹ̀ rí tí wọ́n lájà padà sí kílẹ̀ ní mọ́ wá nítọ̀ inú wa tàbí wòrè rọ̀ ta ló mọ̀ kílẹ̀ sí inú wa tàbí wòrè rọ̀ ta ló bá ìpìlẹ̀ sí. wòye bá ní tẹ́wọ́ lọ mọ̀ kílẹ̀ sí tábù wòrè rọ̀ mọ̀ kílẹ̀ sí àbí torí pé kàtàkàtà lọ́sọ̀rọ̀ yìí so tọ́ba lè pa abẹ́ já ọ̀rọ̀ padà sí gbilẹ̀ ọ̀rọ̀ àbúwòrẹ́ ọ̀rọ̀ ládàá padà sí torí pé àbúwòrẹ́ ọ̀rọ̀ kìí ṣe ìrún yìí nìkan ló kí lẹ́yìn ànábì gbogbo òun yìí nìkan lẹ́yìn kí láyé tó fi kú kò sí kankan ní ẹ̀ka àbúwòrẹ́ ọ̀rọ̀ bá òun rí ànábì tó ń báyìí ọmọ bí tẹ́ máa kírun ló fi jẹ́ sí wípé nígbà tó ń lọ bẹ̀rẹ̀ sí máa kírun ẹ̀yìn ọ wá rí ẹ̀rí kẹ̀kẹ́ láti inú súnà nẹ́bí tó ní ká máa ṣe ẹyọ kan ọwá ní àdá padà ó ìtìhàd ó gbìyànjú làbú òwúrẹ lọ sí mo ọkà àbọ ọya àti gbàgbé gbìyànjú làbú òwúrẹ lọ sí ọya ìwọ náà sì ṣe gbìyànjú àbí torí wọn náà rẹ ní wọn á ní ọdà ìgbìyànjú àbú lọ rẹ ìgbìyànjú rẹ ní méjèèjì bẹ́ẹ̀ ọba fẹ́ wọná kọ́má mú kí ẹ̀jú jàbàtà ò pa láì bẹ́ẹ̀ ọba fẹ́ bára ẹni tí ọ̀dà. kíyà bí gbìyànjú àbúwò yẹn rọlẹ̀ kó fi kọ́mú ti jàbàtà. tó yẹ pé muhajjidu alákọ̀ọ́kọ́ ní àlùmọ̀ yìí àbúwò yẹn rọ̀ ni muhajjidu alákọ̀ọ́kọ́. ṣé ti báyìí ó láti ṣẹyọ kan tó bára lé ọba ní ẹ ibà bú rẹ̀ rẹ̀ lọ́gbà ìgbà wa pé sájà bá tẹnu mọ́gbà wa káfọ́ lẹ́ẹ̀méje àbúrò rẹ̀ àti mọ́gbà lẹ́ẹ̀mẹ́ta sábà fi tààrẹ́ bí lọ́rọ̀ múta bú rẹ̀ rọ ni. tó bá fẹ́ kábà kó bá wọn yàn nù. yẹ ẹ jẹ́ kí bá lóde ẹ òótọ́ ni náà hàn àbúrò rẹ̀ rọ ní òdúró dédé náà wọn ní sọ́nù ta o àbúrò rẹ̀ rọ ní ọ̀kọ́lọ́gbẹ̀ gbà wá pé àrẹ́bí ni tí ajá bá tẹnu bọ́gbẹ́ ẹnìkọ̀ọ̀kan yín kó wá fọ́ lẹ́ẹ̀méje wùlà húnná àkọ́kọ́ rẹ̀ kọjá pẹ̀lú yẹpẹ̀ ìgbàtà buwo lè rọwà lábúrò rẹ̀ tẹ́ ajá wa jẹun gbogbo àti ẹ̀fọn bá pọ̀ lẹ́ẹ̀mẹ́ta so ó túmọ̀ sí pé sábà máa mú ọ̀rà buwo lè rábùtà nábì a, mo ní èsì méjì ní mẹ lórí èsì méjì èsì alákọ̀ọ́kọ́ ni pé kakọkọ lọ pẹ̀lú àdìsí ọsàn yìí ẹ pé ayé àdìsí mọ̀rùkú látọ̀dọ̀ àlẹ́bí àbúrò ọba pé méje ni àbí ọba ló ń kọ mẹ́ta àbí so pẹ̀lú eléyìí láti sọ pé iṣẹ́ àbúrò lọ ti tako iṣẹ́ ànẹ́bí tẹ́ńpé iṣẹ́ wo la gbé tẹ̀gbẹ́ ara wọn yìí o iṣẹ́ àbúrò lọ àti iṣẹ́ ànẹ́bí iṣẹ́ ànẹ́bí láti ọ̀dà wàá mú bí tí àbúrò rẹ̀ ti wàá mú bí tí ànábì ti ti ká bẹ̀rẹ̀ yọ kan wá tábùrò rẹ̀ ti wá ṣe méje ní tábìlì sọ pé iṣẹ́ àbúrò rẹ̀ lọ ta ko tànábì tó fi jọra pẹ̀lú ilé tí wọ́n wáyé sọ pé tí wọ́n wáyé ti iṣẹ́ ìjàbàtà lágbésẹ̀gbẹ́ iṣẹ́ tàbúrò ọparí wàláì tàbúrò rẹ̀ lámù. bó o ti já bọ́ọ̀lù èdè ẹlẹ́ẹ̀kejì wá ni pé ásàdà fún ìwọ̀n lọ́rọ̀ tó lówó fọ́ lẹ́ẹ̀mẹ́ta yẹn dọ̀ àyè ìfò yìí kọ̀ lálàáfíà ọ parí kò síbi tábù wèrè rọ̀ tí wọ́n fọ́ lẹ́ẹ̀mẹ́ta láyé ẹ̀mẹ́jẹ náà làbù wèrè rọ̀ ọkọ̀ bá tún kẹ́kọ̀ọ́ ìrújú bá tún kẹ́kọ̀ọ́ àwọn ìrìnàmù fọ́ lẹ́ẹ̀mẹ́ta tá ló sọ fún ọ tàbí sọ fún ọbẹ̀ torí ìrùjọ́ tí máa ń lò fún wa ń gbà yẹn ni kọ̀jẹ̀mí náà kọ̀jẹ̀mí kọ̀jẹ̀mí torí ọlọ́run méje ń gbọ̀gbọ̀gbọ̀gbọ̀ tí wọ́n fi máa tó àbúrò náà lẹ́kí mú ti dàgbàtà tí mo wọ́n bó ti ma ọlọ́run méje ń gbọ̀ débẹ̀ ń wo èmi ò jimi débẹ̀ yẹn jimi débẹ̀ yẹn rárá alákọ̀ọ́kọ́ nìyẹn kò sí àdìsí kẹ̀kẹ́ tó lè fi tó lè fi já tàbúrò yẹn rọrùn ẹ wá wo asọ̀rọ̀ àbí òde rọrùn asara bí lọ́rọ̀ yìí wàláhì kéde mọ̀kúù lásán mọ̀rùkú hukman sẹ́rí mọ̀fúrì méjìlá ní lọ́dọ̀ àwọn àfáà ní hadith mọ̀fúrì sọ̀rí hàn mọ̀fúrì sọ́wọ́ sílẹ̀ ọwà òun náà ní gbogbo ọjọ́ bá sọ pé àrẹ́bí sọ pé àbárẹ́bí ṣe báyìí àbí kìíní kan mọ̀fúrì aláwọ̀ ọ̀kọ́ nìyẹn mọ̀fúrì ẹlẹ́ẹ̀kejì òun ni mọ̀fúrì hukuman òun náà ní wípé nínú ṣúkùmù ló ti mú ìdájọ́ marfu àmọ́ nínú láwùjù mawqufu nínú láwùjù àmọ́ nínú ṣúkùmù marfu ni tẹ́wájú marfu hukman àti marfu sarihan méjèèjì ẹgbẹ́ ni wọ́n wà jura wọn lọ fi ìṣìjáàjì nínú ìlò láwùjù sákàgbà wa lọ́yàtọ̀tọ̀ láwùjù gbólóhùn tó fi gbé wa lọ́yàtọ̀tọ̀ àwọn àbá àlọ́wà jẹ́ kó wá pé àwọn gbólóhùn kan bẹ àwọn sákà ọ̀rọ̀ àbá àtúnṣe tíra yìí náà ní dáná ya níbi àràbá yìí amúgá bùnmíní tẹ̀lé tí ń kàtíra rẹ̀ kò sọ nǹkan jẹ́ àbàtà ń sọ fa ẹ máa gbọ́n tó sọ. ẹ lọ wo nígbà tí wọ́n ṣe sẹ́rìfù nùzàkì nọ́zọ̀ tí ṣe amúgá bùnmíní tẹ̀lé tá ń ṣe sẹ́rìfù tíra tá pẹ̀lú nùzàkì nọ́zọ̀ wọ́n fẹ́ mú àpèjúwe mọ̀tò ṣokùnmọ́ wa ẹ̀jẹ̀ ń títíra yẹn ó wà mí báyìí.

tíra ní àwọn kan lọ bẹ̀lá kan mú so inshallah mo fẹ́ mo fẹ́ kà jáde bí tíra yẹn so òun ni mò ń òun ni mò ń tà láti wá jáde yìí so tíra yẹn pdf file ní orí pdf mo ti ní so nítorí àwọn ìfẹ́ wa jáde mbẹ bismillah. ìnípẹ́ ìnípẹ́ báyìí mo ti ń mo ti ń súnmọ́ bẹ́ẹ̀ naam tíra yẹn mo pè ní sẹ́gun nuzati nọ́vọ̀ tí a bá wo page one thirty tá a bá wo page one thirty nínú tírà yẹn ẹ máa wo wọ́n ní wà mẹ́tàlù marfu'i min al-fi'li hukman wọ́n ní àpéjúwe àdìsù marfu'i nínú iṣẹ́ tọ́wá àpéjúwe marfu hukman nínú sẹ́ àpéjúwe iṣẹ́ tí sọ̀hábì ṣe àmọ́ tó yẹ kí ó mú dájọ́ pé anabi sallallahu alaihi wasallam ọ̀dọ́ rẹ̀ ni wọ́n ti rí ọ̀dọ́ ẹ̀ náà ti gbà wá tẹ́lá ní àpéjúwe rẹ̀ àwọn fẹ́ mú wá fún wa. tó pé a alimarufu min alqawli hukman a sì alimarufu min alfi'li hukman a ọ̀rọ̀ tí sọ̀hábì bá sọ tọ́yẹ tó mú dájọ́ mọ̀rùfúrù a sì ní iṣẹ́ tí sọ̀hábí bá ṣe tó mú dájọ́ mọ̀rùfúrù wọ́n ti wá sàlàyé ọ̀rọ̀ tí sọ̀hábí bá sọ tó mú dájọ́ mọ̀rùfúrù òun náà nìkan sọ pé kúnná alùkádà àlàáàdì mọ̀sílẹ̀ sọ̀kọ̀sọ̀lá àbí kọ́sọ̀ pé kọ́sọ̀ pé umirna àbí kọ́sọ̀ pé nuhina tí sọ̀hábí bá sọ bẹ́ẹ̀ pé umirna àbí nuhina àbí kúnná náfa alùkádà ìyáàdì rọ̀fún ilẹ̀ sọ̀lọ́sọ̀lá alùmọ̀fúrù mi alùkọ́lì ṣókùmá nìyẹn ọwọ́ àpò àlùmọ̀tò ní ẹ̀fẹ́ ilé tó kùn. ibẹ̀ ni mo fẹ́ sí báyìí. a kìíní ti kájú lé o. mo yẹn fi lára balẹ̀ nígbà ẹ bá ti rán ọ̀ṣẹ̀ báwọn. kọ́mọ̀ jẹ̀jẹ̀ ní kojú wa kú wárátá. wọ́n bá sì kú náà á tó tàn. ọkàn lè gbà mí lásìkò díẹ̀ ní yìí tó tàgbà ní ọ̀gbẹ́ náà rẹ̀. nǹkan tí mo kàn án tí mò ń ṣe lọ ní ìgbà mi. àbẹ̀tá bá lọ wọnú tíra tí mo sọ yìí page one thirty bẹ́ẹ̀. wọ́n fẹ́ fún wa ní àpèjúwe alimọ̀kúrú ewu mìnàgbé ilé fúnkùmá alhamdulilayi. ó ti ó ti tàpadà. ọwọ́ sáfẹ́ ti ọkùnrin lálẹ́ iná níta. wọ́n ní àyẹ̀fọ́ àìlà sọ̀hábí yìí òun náà ní kí sọ̀hábí ti jẹ́ kan. àyẹ̀fọ́ àìlà sọ̀hábí yìí fẹ́ ìlànà. أو أن يفعل الصحابي في صحابي ذاك ما لا مجال للاجتهاد فيه إذا توجد كيف قلت كيف اجتهاد لرسالة iṣẹ́ tó ẹgbẹ́ tẹ́bá ti rí sẹ́yìn ẹ̀rí pé èèyàn gbọ́dọ̀ sí ìtìhàd lórí iṣẹ́ báyìí tẹ́wà ní sọ̀rọ̀ bàbá títọ̀ àdíwá sẹ́yìn. wọ́n ní irú eléyìí báyìí kí wọ́n ní tó bá ti wá rí báyìí a wà gbé lọ síbi wípé ajẹ́pẹ̀ nǹkan yẹn látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ló ti rí wọ́n ní kí ni àpéjú irú ẹ̀ wọ́n ní wàmísáàlù wọ́n lápéjú irú ẹ̀ òun náà ni máa rọwá hu Malik al-Muwatta òun náà ni ẹgbà wá sí Malik gbà wá nínú Muwatta mujalladu alákọ̀ọ́kọ́ page one hundred and eighty anafe ọgbà wá látọ̀dọ̀ anafe anibini Umar látọ̀dọ̀ ibn Umar hey sẹ́rí olówó isnad náà máa ń pèlè isnad tó ga jù ní. riwaya imam malik títí lọ́dọ̀ náà fi títí lọ́dọ̀ ibùdó omar ẹ̀lú isnad tó ní agbára jù ní. ló fi jẹ́ pé hadith yìí ìrọ́yà ti síhà ó ní agbára dọ́gba. wọ́n ní kọ́ọ̀l ibùdó omar sọ yìí pé ẹ máa wọ ẹ náà. ibùdó omar tani jẹ́ ibùdó omar náà sọ̀hábí abdullahi ọmọ umar ẹni tó yẹ pé àwọn sọ̀hábà jù ní gbogbo ọmọ àwọn sọ̀hábà ẹni tí wọ́n ní ó dún ní mọ́ súnà jù láyé tí ò ní rí súnà kankan má ṣe òun abdullahi ọmọ nínú àgbàlagbà àwọn sọ̀hábà tó tún wá ní ìmọ̀jì ní abdullahi ọmọ umar wa nínú àwọn fúnpọ̀ hawu sọ̀hábà òun lọ́wọ́ ń sọ fún wọn kí òun lẹ́yà bú wùlé rọ omi fẹ́ yíṣẹ́ ìjẹ́sà bú wùlé rọ nìkan lọ́dá sí ibùdó Imam Shafi ní tẹ̀sán ní tẹ̀sán ẹ̀ka ọ̀rọ̀ Imam Shafi ní tẹ̀sán. Imam Shafi lọ sọ̀rọ̀ síta. Wàláì. Ayé lè mẹ́rẹ̀ bọ̀ lápò ní. Mo sọ pé ọlọ́run jálẹ̀ yìí gbà wá o. Yóò sì gbà wá pẹ̀lú gbọ́lọ̀. Ibùdó náà sọ pé Ṣèyíd Kùl Azhar, èmi mo gán ní ìròyìn ìjọ ìjọ àwẹ̀ wàlùfíìsọ̀rọ̀ kéde ìdí àwẹ̀ nìkan àti ìdí ilé ìdí ìdí ilé àwọn ilé yájà rẹ̀ lálábọ̀ àti ìdí àwẹ̀ méjèèjì mọ̀ gẹ́ni máa àbí ìwúre rọ̀ pẹ̀lú àbú ìwúre rọ̀ mo kí lẹ́yìn rẹ̀. fàkàbàrọ̀ fi rọ́kà àti ìkúlà níbi rákà alákọ̀ọ́kọ́ àbú ìwúre rọ̀ wá ṣe kábàrọ̀ sábà tẹ̀sí rọ́ọ̀tì ìdùnnú márùn nílé jẹ́ ló ṣe o ẹ̀yin rẹ̀ mójútó ìmí ọ̀tá kó méje náà ló ṣe qabla al-qira'ah àtiwájú kó tó bẹ̀rẹ̀ suratul Fatiha. وفي الآخرة ندرك لك خمسة تكبيرات وتكبر معه قبل القراءة في وجه كتب رسمك قراءة سيبا نسي آه إلي باي وني بوشرين wọ́n ní kí ló fà tó fi jẹ́ sí aṣọ ipe inú e, e, eléyìí ṣe ìjìhàd wọ́n ní irú ìjìhàd wo làbú wòlé rọ́ọ̀bà débẹ̀ tí ó fi wá sí kábàrà méje lákọ̀ọ́kọ́ tó ṣe márùn lẹ́ẹ̀kejì kò ṣe márùn lákọ̀ọ́kọ́ tó ṣe márùn lẹ́lẹ́kejì ájàdù tó ṣe yàtọ̀tọ̀ ẹ̀ ti mọ̀ pé ó rí nǹkan ṣe látọ̀dà nẹ́bì pé n tó ṣe lákọ̀ọ́kọ́ ó yàtọ̀ fún tó ṣe lẹ́ẹ̀kejì wọ́n ṣe ìjìhàd rẹ̀ láyéláyé ẹlẹ́ẹ̀kejì ní bí àwọn sọ̀hábà bẹ́ẹ̀ yẹn bá ṣe irú ẹ̀kọ́ tako súnmọ́ ẹsẹ̀kẹsẹ̀ ní wọ́n tako nígbà tí wọ́n wà ló gbé nígbà rí jáde ẹsẹ̀kẹsẹ̀ kan fà á lásọ ẹsẹ̀kẹsẹ̀ kan tako débi ní èyí náà ni àwọn sábà ò ní dákẹ́ láíláí ìbínú máa lóun kírun lẹ́yìn àbúrò rẹ̀ rọ̀ bẹ́ẹ̀ ló ṣe ibi ń fún ilé rí wípé bó ṣe wà nínú súnmọ́ nìyẹn torí mi kírun lẹ́yìn àbúrò rẹ̀ rọ̀ jẹ́ ibi fi ń yẹn gẹ̀gẹ́ àlẹ́ yìí kírun lẹ́yìn àbúrò rẹ̀ bó ṣe kírun máa ṣe bá látọ̀dà nẹ́bí inú torí bí mo náà rí ẹ̀mẹ́láyà nẹ́bí àbíkò sílẹ̀ níbi ń jẹ́ sọ̀hábíbá torí kọ́ máa tó lọ sọ́kẹ́ ọ̀sẹ̀kẹ́sẹ́ o kò tó jẹ́ lọ́wọ́ rẹ o. ẹ wá máa wọ àbá yìí àbá amúlàdùnmí ní sọ̀rọ̀ yìí o. ó wá ní wàá kọ́ni níwò yàtọ̀ ìdáàlì kàmàrú fúwà ẹ̀ mẹ́ntúrù kì í láṣẹ̀ sí wọ́n ní wọ́n ti wá gba àwọn àhàdìsì míì náà wá tọ́lọ́dọ̀ ànábì lápọ̀lọpọ̀ ààyè tí ò lálàáfíà tẹ́ pé mọ́kì bàbá yìí yẹn pé àwọn èdè fi tìsọ́dọ̀ ànábì ò lálàáfíà ṣé bá ní sí. wọ́n ní wọ́n kọ́ ní sájà ahmed wọ́n ní imam ahmed gẹ́gẹ́ fúnra rẹ̀ wọ́n wá tẹ̀ yìí wọ́n mẹ́rin wá wàgbọ̀ ìrúhù bilmọ̀kú àtàwọn bí sọ́dọ̀ fún imam ahmed akáàrù àbí ìwúrẹ́ rọ̀ yìí mọ̀kú àbú ìwúrẹ́ rọ̀ yìí náà fi tẹ̀ nípa ah, eléyìí báyìí ẹ̀rí nítorí mọ̀kú lélẹ́yìn tó kú mọ́ èèyàn gbọ́dọ̀ mọ́ lélẹ́yìn ni ọ̀gbọ́dọ̀ má lóru eléyìí wọ́n ní nǹkan tẹ́ bá rí sọ́kùnrin pé ìmọ̀ muhammadu gan àwọn gàgbà ẹgbẹ́ súnà ní ká ṣe méje lákọ̀ọ́kọ́ méje lẹ́lẹ̀ márùn lẹ́ẹ̀kejì ní táwọn náà gbára lérè imam ahmed sebani imam malik rahimahullah ta'ala imam shafi gbogbo àwọn àyíká yìí pátápátá nǹkan gbára lérè sebani nǹkan wọ́n gbára lérè lé báyìí. Ah, ẹ̀rí pé ṣéèkì yìí kí náà ṣe báyìí sí wọ́n mú àpéjì wá fún wa wípé marfu hukman marfu minal fi'li hukman al-marfu minal fi'li wípé yìí tẹ̀ sọ̀hábí tó mú ìdájọ́ wípé látọ̀rọ̀ anẹ́bì náà ti gbà wọ́n lápèjúwe rẹ̀ ní irú iṣẹ́ tí àbúrò rẹ̀ lọ́sẹ̀ tí ibùdó tòkìrù lẹ́yìn ẹsẹ̀ yóò lé ní. tẹ́ bá tún ọ̀rọ̀ wọnú sẹ́rù mu náà èjé sẹ́rù síra mu àpọ̀ tí ṣé ti sọ́ọ́lì àlùfẹ́ mí ní ṣe. nígbà tí wọ́n ti sẹ́rù hadith yìí àwọn náà sọ síbẹ̀ pé eléyìí báyìí o iṣẹ́ àbúrò rẹ̀ rọ̀ yìí wọ́n lé wọ́n lé lẹ́yìn ó mú dájọ́ kó látọ̀dà nẹ́bí ló tó yẹ sí irú báyìí o wọ́n ní bẹ́yẹn bá ti ẹ̀wá sọ pé ṣíádùú àbúwèrè rọ̀ náà ni wọ́n ní bẹ́yẹn bá ti ẹ̀wá sọ pé àbúwèrè rọ̀ sí ṣíádùú ni irú ni sọ ọlọ́run ni gbọ́ o kiri ṣíádùú àbúwèrè rọ̀ lẹ̀ tiwa tiwa pàtì ń ja kò ń dárú jàbàtàrí orí orí sí àbúrò náà rọlẹ̀ ó sì kílẹ̀ òun sì dá sí ẹ̀mú wa kájà wá lọ́pọ̀ àbúrò náà rọ̀ bá tiẹ̀ wá sí ìṣíáàdì ebi wọn náà ìṣíáàdì wọn náà ṣe tó fi dá sí ẹ̀mú wa gbọ́dọ̀ pàṣẹ ẹ̀ bá ọlọ́run àbá yìí wọ́n kíní kan ibùdó tèmi nìkan sọ pé kábàrà nítorí ẹ̀kú fọ́nà bá búra nínú nǹkan tí mo ní confidence jù láyé ni pé tíjà bàtà bá mẹ́sàn-án síra báyìí nínú ìdọ̀tún kà because mo fi ọ̀nà bá búra hundred percent assurance máa ń lórí mi lórí ẹ̀mí mi pé n tó wà nínú ẹ̀kọ́ níkà tí bá dẹ̀ lọ wò ó sòtọ́ wàhálà ìbí ti bá náà nù kí n ṣe tí wà mẹ́ẹ̀ níkà wàhálà níjọ́ ní àti ẹ̀dínlá kọ́ṣẹ́ ara wa tó bá ti wá gbé síra kan máa ní àmà ẹ̀tún síra wà ní ẹ̀kẹ́ nǹkan ká ó máa kàdéhùn kàgbà fún mi kọ́. Ah, ẹ wá lé ní kùkà nígbà tó ń ka kéwú tó ń tutù tutù nítorí ṣe táwọn àbá ń sọ ń sọ ṣé báyìí nǹkan tí ṣètò ẹni tèmi ń sọ ṣètò ẹni tèmi wọn ṣàlàyé pé wọn nígbà tó wá débi ọ̀rọ̀ kábàrà yìí tán ṣàlàyé tán ṣàlàyé àdìjà bí òwúrọ̀ ìta wọn ti kó ayé pé àmọ́ súnà ni o ká ṣe kábàrà méje lákọ̀ọ́kọ́ ká ṣe márùn-ún lẹ́kẹ̀ẹ́ wọ́n wá sàlàyé táwọn ń gbà lérò pé súnà àwọn ọ̀dọ̀ àwọn àlùkò hàn pé ìyàn pé súnà nínú àwọn súnmọ́nù sọ̀lá ni pé ẹni tí ò bá ṣe ìrún rẹ̀ ọ̀bàjẹ́ àbí àná ní tó bá ṣe yóò ní ládàá wọ́n ní torí àjẹ́ tí ibùdó tèmi náà gbà pé yẹn lè tẹyọ kan nù. <laughs> mo kí bóòlù ẹ̀jẹ̀ ṣe mo wá rántí ló lè tẹ́yọ̀ kan Ibn Taymi ní súnà ni ìtumọ̀ ẹni pé wọ́n ní bẹ́yàn bá fojú lẹ̀ gbèjù sílẹ̀ tí ò ṣe àbẹ́yàn bá gbàgbé tí ò ṣe wọ́n ní kò lẹ́sẹ̀ ẹ̀rù òsì bàjẹ́ àmọ́ tó bá ṣe onílàdà mustahabu náà pé rẹ̀ ìwọ́n ní kò tiẹ̀ sí rẹ̀ ọwọ́ ní tí ò ń sọ ní Ibn Taymi ní sọ àgbòrò tí kò ló ti máa ń jọra báyìí bí kéèyàn sọ yí pé o bí kéèyàn sọ pé àwẹ̀ mọ́ndé àti tọ́ọ̀dé súnà ni bí ẹ bá mọ orílẹ̀ wọ́n ní kẹ̀kẹ́ náà lòun àtẹni tó sọ yí pé wọ́n ní kẹ̀kẹ́ làwọn méjì jọ ń sọ ẹ dàkún kẹ̀kẹ́ náà jọ ń sọ báwọn. àdìwọ́ tó ní ọ̀sá ọ̀rẹ́ ń jọ tọ́ọ̀dì ẹnìkẹ́ láwẹ̀ ń jọ tọ́ọ̀dì àmọ́dájọ́ rẹ̀ ní pé sún nẹ̀ni bí yàrá gbà yóò ní ládá bí yàrá gbà kò sí kíni kọ̀ lẹ́sẹ̀ ìwọ ní òkè sáwẹ̀ ọba ní wọ́n ní sheikh wọn bọ̀rọ̀ lọ wọ́n ní fadalla dhalika ala anna fi'la abi hurairata fi dhalika min al-marfu' hukman wọ́n lẹ́rí ìlọ́wà jókòó yà pé iṣẹ́ tábù hurairata yìí ó ń tọ́ka sí wípé nínú àwọn marfu' lọ́wà ó rí látọ̀dà nẹ́bí bá nẹ́bí yẹsẹ̀hílù àyàkúnà kọ̀lìtàdà bí símàtì sọ̀láti rẹ̀ dé wọ́n ní ọ̀pọ̀síbù tí àbúrò rẹ̀ rọ̀ wá sí ìṣìhádì láti mú ọ̀nà bá ti máa kí ìrun ìdí ènì wá lásọ̀ ara rẹ̀ láì ṣe pé látọ̀rọ̀ ànẹ́bì ni wallahu a'lam ọlọ́run ọba ló ní mọ́jú kò pọ́síbù bẹ́ẹ̀ tí àbúrò rẹ̀ wá sí ìṣìhádì lórí àwòrán lórí ìròyìn bá ti máa kí ìrun yìí jù méjèèjì látàkọ́ ara rẹ̀ láì ṣe pé lọ́dọ̀ àwọn tí ibùdó mọ́rù náà tó wá tò lẹ́yìn ọkọ̀ máa lè takò àwọn ṣètò àwọn sàábà wa ń bẹ láyé gbámú lásìkò bá náà ọ̀sẹ́ nìkan tó takò ṣé báyìí ọ̀sẹ́ nìkan tó takò ibùdó ẹ̀rọ so ẹsẹ̀ yìí ni èmi ìtàkì mo ti ṣàlàyé fún wa yìí pé ọ̀rọ̀ tí sọ́yìn tèmi náà nínú ṣẹ́tù nínú ṣẹ́tù mi wá kọ̀ àti irú títọ́ máa fẹ́ lò mo ti yanjú yẹn náà so ẹ jẹ́ kí n wá ka ọ̀rọ̀ àwọn àfọ́ fún wa nípa sáàrù táǹsọ̀ yìí olókùn tí mo fẹ́ kà pẹ̀lú gbọ́lọ́ Naam. Tí a bá lọ wo nínú Atamhid títí Ibn Abdulbar ó fi ṣe sẹ́rù mu ọ̀pọ̀ ni Ibn Abdulbar ti kíra Atamhid ó fi ṣe sẹ́rù mu ọ̀pọ̀ ni. A bá wà bá wẹ́ sọ yìí, a bá ń bẹ̀. Àwọn ni kọ́lá kọ́lá Imam Bùn Abdulbar Alhambali, Imam Bùn Abdulbar Alhambali wọ́n sọ yìí pé wọ́n ní wàfíìlù àbí Hurayra wọ́n ní iṣẹ́ tábù Hurayra ṣe yìí méje lákọ̀ọ́kọ́ márùn lẹ́lẹ̀kejì máa máa rúwìyà àníńnàbí sallallahu alaihi wasallam papọ̀ mọ́ àwọn ẹ̀gbà wá tí wọ́n gbà wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wọ́n máa lo sígọ́tù sígọ́tù àìlẹ́lẹ́mẹ̀jùwò wọn máa lò nígbà tí wọn bá fẹ́ jákọ̀ ìsinmi torí inú ẹgbẹ́ tó lè ní pé ọkùnrin tó ní ìrújú kan tí máa ń tẹ̀ka mi bá. yóò ní àwọn ọmọ ni rú wíyà ìwọ ọmọ fẹ́lẹ́ bá ti lọ rú wíyà mọ̀jú òòlù mú adéṣe àà iye ìjà kankan wọn bá kọ̀ mọ́ bá ṣe lọ rú wíyà yàtọ̀ ó ti kún àwọn ọmọ rẹ̀ lágbàgbọ́ kéwú gan ẹ eh, tó àbá yìí ní sẹ́rí tàbá ẹ̀rọ pé ẹ̀gbà wá tán kọ́ àwọn alátọ̀rọ̀ ànábì pọ̀ gan. wọn àdẹ̀fẹ́ máa dákọ̀ ìsúnádùn yẹn lẹ́yìn ọkọ̀ kanáà fi ni wọ́n gba ẹ̀gbà wá. wọ́n fi ọmọ bí ń ṣe bẹ́ẹ̀ láti fi ṣọ́ọ̀tì nọ̀rọ̀ ni ẹ̀ láti fi sọmaráìzọ̀ wọ́n ní iṣẹ́ tábù wúre rọ̀ sẹ́yìn papọ̀ mọ́ àwọn ẹ̀gbà wá tẹ́gbà wọn látọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam fi hazard bá níbi báàbù pé káṣe kábàrà méje lákọ̀ọ́kọ́ káṣe márùn-ún lẹ́kẹ̀ẹ́jì yìí. a ò la òun lọ́tọ́ láti máa lo àwòlà máa fi ìlàbí ìdí náà nìjà òun lọ tọ́jú ta lè sọ nípa ìdájọ́ káṣe kábàrà níyì. wàláhùn mọ̀wọ́pì lè sọ wá ọlọ́wọ́ bá ní tí wọ́n fi hàn ṣe kò ń gẹ́rẹ́ ní tí wọ́n fi hàn ṣe kò ń gẹ́rẹ́ ó ṣe déédéé iṣẹ́ tábù rẹ̀ rọ̀ṣẹ̀ yìí kábàrà méje lákọ̀ọ́kọ́ márùn lẹ́lẹ́kejì bẹ́yìnà zọ̀hárọ́ní alùhàjìrìn wal ansar wọ́n ló ṣe láàrin àwọn sọ̀hábà àwọn alùhàjìrún àtàwọn ansar àárín wọn ló ti ṣe o ní sọ̀rọ̀ yìí pé iṣẹ́ tábù wòlé lọ sí yìí wọ́n ní ẹ gbàgbé wípé láàrin àwọn àlùmọ̀hàjìrù àwọn sàhábà tó ṣe iṣẹ́ pẹ̀lú ànẹ́bì lọ sí Madina àtàwọn àǹsọ̀rọ̀ àwọn tó gbà wọn lálejò láàrin wọn làbú wòlé lọ sí ṣé o ìmọ̀mọ̀ ìmọ̀mọ̀ láti máa rántí dáadáa o ọba bẹ́ẹ̀ ṣe fásitì wa o àwòlà òun ló sì tọ́ka tẹ̀lé di annahu nítorí wípé làwòkọ́ lẹ́fà máa ń rọ̀ fúhù tó bá yẹ pé nǹkan tábù wòlé rọ̀ sí tó bá yẹ kó bá yapa sí nǹkan tá mà látọ̀dọ̀ ànẹ́bì ni àwọn àlùmọ̀hájúmí àtàntọ́ wà wà rí fúhù tó bá sì yàtọ̀ sí nǹkan tá jogún látọ̀dọ̀ ànẹ́bì ni Imam Shafi ni àǹkàrúhù àlẹ́ yìí wọ́n tako o wọn ní dákẹ́ o àbúwọ̀ dákẹ́ ni láíláí wọn ní dákẹ́ wà á ń làbúrú fún ọba jẹ kọ pé àbúrò náà ti sọ̀rọ̀ kí o àwọn ìsọ̀rọ̀ ti sọ̀rọ̀ kí sámsámú àrẹ́bìyẹ kí báyìí wọ́n kọ wọ́n ní wà ní ìtàgáàlìkà كفيل رجل في بلد كلهم يتعلم منه wọ́n ní iṣẹ́ dábò wò lọ́rọ̀ ṣe yìí kéde jẹ́ ẹ pé kọjọ iṣẹ́ tí ẹnìkan ṣe tẹnìkan lọ sí ìlú kan fẹ́ tó gbogbo aláìmọ̀kan ni wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ táwọn sọ pé àwọn àmàdájọ́ tó ṣe nígbà tó kó wọn náà làfáà wọn náà fi wọ́n ní kì í ṣe iṣẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ tó ṣe láàrin àwọn olùmọ̀ ló ti ṣe àárín àwọn àlùmọ̀ àdìmọ̀ àtàntọ́rù kọjọ iṣẹ́ tí ọkùnrin kan lọ ṣe láàrin àwọn wọ́n ní kọjọ́ ọdún sẹ́bẹ̀ o torí iṣẹ́ tó ń ṣe láàrin àwọn àmì àjùmọ̀ àtàǹsọ́ òun ló ti ṣe àwọn tó nímọ̀ nípa bá nẹbi ṣe ń kírun tó bá yẹ kó bá mọ nǹkan míì tó yàtọ̀ sí nǹkan yìí látọ̀dọ̀ ànẹ́bì tó bá yẹ kó bá jogún nǹkan míì tó yàtọ̀ fún kẹta àbúrò rẹ ọ̀sẹ̀ látọ̀dọ̀ ànẹ́bì náà wọ́n jáfi sọ̀rọ̀ bá wọ́n ní wọ́n bá tako wọ́n bá والتكبير في كلتا في كلتا الركعتين قبل قراءة أشبه بسنن الصلاة وأنا قرأت أنا كبروي نبي ركعة مجي الجمال لا أقوم مجي الجمال لا الجمال لا ما مجي لا أقوم مجي لا سوى جكاتو كاترا أم جلو أم جسونا بعد كيو يدي ما مشافي نعم وعلي أولي نبي ركعة وعلى ذلك قوله صلى الله عليه وسلم أم أبية wọ́n á gbọ́n á mú ọ̀rọ̀ ń wà lórí ọ̀rọ̀ bí àwọn obìnrin ṣe lọ sẹ́yìn ẹ wo ní ní wọ́n kalẹ̀ wọ́n wà kọ́lá Muhammad bin abdulrahman bin abdulrahim Muhammad bin abdulrahman abulala fi kitaabi ọsọ nínú tírà rẹ̀ tó pè ní tuhfatul ahwabi bishahi jami tirmidhi ọsọ yìí pé iṣẹ́ tábù wòrẹ́ rọ̀ṣẹ̀ yìí méje lákọ̀ọ́kọ́ márùn lẹ́ẹ̀kejì wàhúwà kọ́ọ̀lù ahli madina òun ni gbólò àwọn ará madina níta àwọn ará madina dúró lé lórí nìyẹn pé márùn méje lákọ̀ọ́kọ́ márùn lẹ́ẹ̀kejì wàbí ìyàkúlù máàlì wọn lóun ga ni gbóyìn mọ máàlì tí mọ máàlì kì náà ń sọ nìyẹn wàbí ìyàkúlù máàlì kùn anas wà ṣáàfì yìí gbóyìn mọ ṣáàfì yìí náà nìyẹn wà ahmed yìí náà ni mọ́kì mọ́ ahmed wà ishaq ishaq gbọ́rọ̀ hawe gangan àbá ní kébìrì kọ̀ lábẹ́ ìwúlò ẹni bẹ́ẹ̀ wọ́n ní eléyìí ní gbọ́dọ̀ àwọn àfa nínú ẹ̀sìn ṣé báyìí nìkan nǹkan tẹ̀ sọ nìyẹn. eléyìí báyìí ó jẹ́ pé wáyé pé bí ọ̀rọ̀ yìí bó ṣe rí nìyẹn wọ́n mẹ́rin wá lórí ẹ̀ wípé bí àbúrò rẹ̀ rọ̀ nítorí àǹtí àbúrò rẹ̀ rọ̀ ṣe tí Ibn Umar tó gbà wá látọ̀dọ̀ rẹ̀ òun ló fi wá lọ́kàbalẹ̀ wípé nǹkan yìí ó bó ti wà nínú súnà nìyẹn. sùlátàrà báyìí eléyìí báyìí òun ni nǹkan tí àwọn olùmọ̀ tí wọ́n sọ nípa nǹkan tí Abu Hurairah ṣe ìbọ́fàtàn tábà ń lẹ́ka pọ̀ mọ́ àdìsù àìjà tí Sheikh Al-Albani sọ wípé ó lálàáfíà pẹ̀lú àwọn ẹ̀rí tẹ́mú wá wípé inú làyé àjẹ rò kó ní pọ́blẹ̀mù bẹ̀ yẹn àti tẹ́kíà pọ́blẹ̀mù mẹ́tẹ̀ẹ̀ta tó ní tábà jẹ́ tàbí Abu Hurairah papọ̀ mọ́ ẹ̀dá kùn sí ó àyáde ara wọn ó sọ̀pọ̀t ara wọn àbí ó sọ̀pọ̀t ara wọn ó sọ fún tara wọn náà kódà alimami Bukhari rahimahullahu ta'ala wọn ni wà bíbí àkúù wọn ni ọ̀rọ̀ yìí káṣe kábàrà méje lákọ̀ọ́ káṣe kábàrà mẹ́rin lálẹ́ kejì ntẹ́migán sọ nìyẹn tí mo wà lórí ẹ̀ nìyẹn kò wá sẹ́ni kankan nínú àlùmọ̀ yìí kò wá sí tíra náà tẹ́lẹ̀ rí nínú àlùmọ̀ yìí tí ó wà sọ bẹ́ẹ̀ wípé ẹ káṣe kábàrà yọ kan alẹ́ wọn challenge yìí o bẹ́ẹ̀ bá ti rí tíra ẹmú tíra náà jáde o tíra tó ní ká máa ṣe kábàrà yọ kan lákọ̀ọ́kọ́ ká máa ṣe kábàrà méjì káṣe kábàrà yọ kan lákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì eléyìí jẹ́ ìgbé wáyé bídí àtẹ ìbẹ̀rẹ̀ yẹn seba ni ti ẹmu wa wa ila tẹ ẹ bá ti lè mu wa seba ni ti hàbí ibi tó ẹ tuntun rú da tilé ikò ẹ wàhálà yẹn nù ẹ máa gbé lọ àwọn olè gbà yín láíláí àti bẹ́ẹ̀ lọ́wọ́ máa fún yín kọ́ lọ́wọ́ àdékẹ́lá kó da yín padà tí bá ní ti tó yóò lé jù fún yín so eléyìí báyìí òun náà ní ṣókí nínú àwọn ọ̀rọ̀ tẹkbiratul ìdè yìí so abẹ́lọ́wọ̀n bá àlíkẹ́lá kọ́lọ́wọ̀n bá àlíkẹ́lá kí wọ́n wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lọ́wọ̀n bá àlíkẹ́lá kí ọlọ́wọ̀n bá kí ó fún wa ní àgbọ́yé ẹ̀sìn ìran ìdì tí mẹ́wájú wa náà tá ń wò níwájú abẹ́lọ́wọ̀n bá kọ́lọ́wọ̀n bá jẹ́ kó jẹ́ kí ọba wa láyé ọ̀làlá ìlà ìlà kọ́lọ́wọ̀n kó sì jẹ́ Islam lórí ìmọ̀ tàn dáadáa ká fún Islam abẹ́rẹ́ ọba àwọn alágídí náà ọlọ́run ọba ìwọlọ́ba tó máa ń yí ẹ̀mí ẹ̀dá padà àwa náà kadhalika kuntum min qabl Allahu alaykum báwa náà ṣe rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nìyẹn ni síbà ní èmi tẹ́ ń wo tí mo dún yín náà èmi ha mo fọ́ bàbá mo burú so kódà ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú àkídà yẹn tá a bá máa ń compromise mo fi so mo kódà nígbà míì tí n bá rú ọ̀rọ̀ ara mi ọ̀rọ̀ ara mi ló ń fi lọ́kàn balẹ̀ pé à ah, ìrùpẹ́ nìkan bẹ tí ò jẹ́ tí bàbá tó bá yẹ pé mo máa ń wo bí mo máa ń wo bí tí ẹ̀mí mi lè dé nínú nígbà yẹn mo sì máa ń wo bí tójú mi dúdú dé nígbà yẹn pé à ah, tó bá fi lè mú mi ibi tí mo tí mo sì dọ̀gá lórí kiri ah, tó bá yẹ pé ó bá lè rí bẹ́ẹ̀ ṣé bá ní sùn tí mo fi lè kú mẹ́ gbogbo ẹnikẹ́ni tẹ́ bá rí tí ń lọ ń sagídí kankan kan lónìí mo máa ń bínú pé ẹ̀ kò sí yóò náà ni tó bá padà yóò àwa náà sagídí yìí bá ń lọ fà àwa náà múra gan jù bá ń lọ pátá wa ní wọn bẹ ìgbà tó náà dẹ̀ ní kó yé wa ń kọ́ so mo fi máa ọkàn mi máa fi ń balẹ̀ pé àwọn eléyìí náà ọlọ́run padà sànú tiwọn náà wà láàrú bó ṣe ha ṣé bá ní sísò tán so man yahdihillah huwa al-muhtadi àbá ní ẹni tọ́lá bàbá fi mọ̀nà lóbi lọ́mọ̀nà bọ́lá ṣe fàá mọ̀nà yìí àwọn yòókù náà tọ́lá bàbá lóbi kó fi wọ́n mọ̀nà wàláhì ọ̀rọ̀ wọn ní ìdíkẹ́ àmà pìtì wọn nípa torí pé gàgà ń bẹ lójú wọn bí ata ojú wọn dúdú tààrà ojú wọn dúdú ẹ̀rọ kò fi táyé lajú lé táwọn èèyàn tó taná tì kí ẹ̀ tó bí lójú tó báyìí ṣé bá ní ṣe tọ́lá bàbá lóbi kó sànù àwa náà wàlá la ilaha illallah subhanaka wa bihamdik تكلفتنا